kéré pé bá lówó ń pamọ́ kódà bí o tí náwó ni ẹ̀mí rẹ̀ ọmọ balẹ̀ yà bọ́ bá tiẹ̀ di kàràǹgídá ẹgbẹ́ chẹ́ẹ̀kì wa ni ewu kọ̀ wá mọ̀ pé òun ti withdraw gbogbo owó yìí tán níjọ́ tí lílo wa tó mú o wọ́n wọ́n bá wọn gbé chẹ́ẹ̀kì wa nígbà wọn gbé chẹ́ẹ̀kì rẹ̀ dé wọn ní kò sówó kankan bẹ̀ mọ́ bọ́ báyìí pé kódò ó lè fa kí wọ́n mú kí wọ́n jù sẹ́wọ̀n bẹ́ẹ̀ bá kọ chẹ́ẹ̀kì tí ò lówó ní àkáùntì àmọ́ ẹ̀rí pé ohun tó burú jù òun ni tàlìkìyàmà torí pé lọ́rọ̀ táyé yìí ó ṣeé ṣe kó tún padà ṣiṣẹ́ owó míì kó tún lówó míì kódò ó lè ní ju ti àkọ́kọ́ yẹn lọ àmọ́ tó burú ń pa tọ̀rọ̀ àlìkìyàmà tá a fi gbọ́dọ̀ máa sàmì púpọ̀ fúnra àdúrà yìí òun níbi tí ẹjẹ ń lọ ṣe míì kò sáyè mọ́ alikiyama ní jẹbẹ bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ló sì yí ó yé wa bẹ́ẹ̀ pé e àwọn kan ṣe wàhálà torí tọlọ́n náà wọ́n làwọn fi ṣe é láyé nígbà wọn bá dá alikiyama wọn ò ní bá nǹkan kan mẹ́ kọ́lọ́n kọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam kó fi júwe báyìí fún wa hadithi kan tẹ́nì kọ̀ọ̀kan wa náà ó ti gbọ́ anabi ní sallallahu alayhi wa sallam bàbá dọjọ́ alikiyama àwọn kan dé òun gan òun ti máa sọ pé àwọn èèyàn àwọn èèyàn ń bọ̀ yìí bàbá wa kù díẹ̀ kí wọ́n dé ibi àyè kẹ́ alikawusar tóun anabi lóhun lòun ọ̀ṣáájú àwa àlùmọ̀ rẹ̀ lọ́dún òde wa mẹ́ ọlọ́kọ́mọsá ka gbogbo wa kúnná àlùmọ̀ anabi sallallahu alaihi wasallam ọlọ́lọ́wọ́ wa sọ pé káwọn màláìkọ̀ máa lé àwọn kan padà nínú àlùmọ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam tal qur'an al-karim ròyìn pé bil mu'minina la anabi anabi ò fẹ́ kẹ́nìkan wọ́ gbé àánú wa gbé sallallahu alayhi wa sallam anabi ni wọn ma wá sọ pé ashabi ashabi ah àwọn tẹ̀ ń lé padà yí àwọn ẹjọ́ mi ní inú àwọn àlùmọ̀ mi ní olùwò ní kí àwọn màláìkọ sọ fún anabi pé innaka la tadri ma ahdathu àwọn wọ̀nyí ọ̀ mọ̀ tí wọ́n dẹ́wò lẹ́yìn tí wò sí láyé mọ́ àwọn wọ̀nyí ọ̀tọ̀ níbi tí wọ́n gbẹ́sẹ̀ kà ọ̀tọ̀ níbi àwọn gbé e lọ lẹ́yìn ìgbà tí wà nẹ́bí òsì láyé mọ́ sallallahu alaihi wasallam ànẹ́bí ni bọ́ba ti wá rí bẹ́ẹ̀ nítorí náà wíńjọ́ náà ni pé suhqan suhqan liman baddala ba'di gbogbo ẹni ó bá ṣerú ìsìláàmù míì yàtọ̀ fún èyí tèmi Muhammad ṣe suhqan suhqan kó jìnnà sí mi kó jìnnà sí mi ẹni anabi bá wa lé pé ó jìnnà sí òun ẹ dákun ǹjẹ́ kò sórí ibú òun ni mo fi ní àdúrà tá a ṣe ni ẹ dákun ẹja sàmì rẹ o ẹni tí òkú ṣe fọlọ́hún sẹ́mi kó ti mọ ibi wọn já sí àmì èyí tó burú ni kéèyàn fọ̀sán ṣe kó fi òru ṣe kó fọmọdé ṣe wàhálà kó fàgbàlagbà ṣe kó wa dọ́dọ̀ ọlọ́nkọ́ mọ́ bá nǹkan kan ọlọ́nkọ́ mọ́ sà sọ wa ń bẹ́ẹ̀ mo rò pé nítorí kọ́rọ̀ ọwọ́ má bàa já sí bẹ́ẹ̀ òun náà nírú àwọn ìjókòó báyìí àti gbogbo àwọn ìjókòó wáàsí alukur'ani wa sunna tá a bá ń gbọ́ káàkiri kò sí nítorí nǹkan kan mí ju pé ibi ọlọ́mba ní a ṣe é dé ẹ̀mẹ́jà kọjá bẹ́ẹ̀ o ibi tó ní a dé ẹ̀mẹ́jà ṣàìdébẹ̀ méjèèjì alukur'ani takò méjèèjì sunna nẹ́bí ọ̀fẹ́ òun làwọn afa ń pè ní al-ifratu wat-tafrit àṣejù àti àṣetò gbogbo ẹ̀ ní ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ kéèyàn sin lọ́hùn kọ́ sàṣejù ń bi pé à ń sin lọ́hùn ọlọ́run kọ́ bákan náà olúwa ọ̀fẹ́ kéèyàn ó ṣe àṣe àṣetò irú àwọn ìjókòó báyìí àlàyé kìlọ̀ tá kìlọ̀ fúnra wa náà ni pé irú islam wo la nábì ṣe sallallahu alayhi wa sallam èyí ń ní ká mọ̀ bá a bá ti mọ̀ ọ́ ká sì má kọjá abẹ ẹgbọ́n kan nínú àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó wá bá pé ṣàlàyé ẹ̀sìn fún mi kila la yẹ ẹsẹ dáadáa bí ṣe fún òkú ẹsìn márààrún shahadatu alla ilaha illallah wa anna muhammadar rasulullah wa iqamu salati wa ita'u zakati wa sawmu ramadan wa hajjul bayt òkú márùn táwa ama tá à ń kọ lórí òun náà ní o ẹsìn márùn arákùnrin yìí wá ọ wá lọ tún padà pé ya rasulullah bí n bá ṣe nǹkan mi lẹ́yìn eléyìí ńkọ́ anabi. turbinu hadithi náà anabi ni afulahi wallahi afulaha wallahi isodaka ẹnu bí mo ti wí fẹlẹ yìí ni bọ́ bá dúró lórí òkú márààrún yìí tó ń mú sẹ anabi ni wàllá yóò ti lọ́lọ́run níta anabi ń wa ni pé sallallahu alayhi wa sallam àwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá wọn ni àgbọ̀dọ̀ mọ̀ ya ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ tí ń dààmú àwa mùsùlùmí lónìí òun ni pé afẹ́mọ̀ yóò sọ́jọ́ sọ́lọ. bí mo fi ṣe ọ̀rọ̀ àkọ́sọ àdúrà àti kíkí tí mo fi kí gbogbo mùsùlùmí amọ̀kòkò kọ́dà gbogbo mùsùlùmí èkó àbí àti gbogbo mùsùlùmí bí tí wọ́n bá ti máa gbọ́ wáàsí yìí wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. mafhumu sunnati fi islam. àti fẹ́ni tí ó wí ọlọ́mọdé á sì wí ẹ̀yin tẹ́ gbọ́ náà ọlọ́mọdé ẹ̀ sì gbọ́ kí àti èmi àtẹ̀yin ọlọ́run wájà sóríire látàrí níta gbọ́ lónìí oríire náà bàbá ṣe tán ọlọ́mọdé odòrí bu ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí lónìí ni pé mafhumu sunnati fil islam kí la ń pè ní sunna nínú ẹ̀sìn tèmi àti ìwọ tí wọ́n bí wa sí àbí tá a dàgbà gba ẹ̀sìn ọ̀hún náà gbogbo ìtẹ̀yìn bá ṣe arabi kí islam da sínú àbúsọ́lẹ̀ kò sí seniority nínú islam ìgbẹ́ arábìnrin lọ jókòó ara yín jẹ́ o wọ́n bí àwa yìí síbẹ̀ ni kílà abubakar yóò wí wọn ò bí sínú ìsìlámù òun lọ gé èmi àti wọ fi hàdà bí ọmọrù ńkọ wọn ò bí sínú ìsìlámù òun lọ gé èmi àti wọ fi hàdà bí ara bíjì ìsìlámù bẹ́ẹ̀yàn bá ti ṣe é má lọ́lọ́wọ́ san lẹ́sàn rẹ̀ má gbogbo orun téèyàn wọ́n bíyàn sínú ìsìlámù ni ọmọ eke ló fi gbà á ni àgbàlagbà ló fi gbà á ni sáti ṣe bọ́lọ̀ tì ní òṣè ó ti là lọ́dọ̀ ọlọ́run. as-sunnatu fil islam torí pé ẹ̀yin elétò yọ ọlọ́wọ́ san yín lẹ́sẹ̀ dáadáa bẹ́ẹ̀ ti ronú irú tọ́píìkì yìí. èmi máa àwọn ọ̀rọ̀ kan bí n bá gbọ́ àánú ẹni tó sọ ọ́ máa ṣe mí ẹlòmíì ó dúró ta gbangba yóò máa pé àwọn súnà yẹn wá lọ́lẹ̀ yìí àwọn bó súnà bá wá lọ́lẹ̀ yìí kí ni wọ́n ṣe ní tìtorí pé lẹ́yìn tí ń dódodo ọ̀rọ̀ as-sunnatu hiya al-islam huwa as bàbá tara wa lókun ìsìláàmù ni súnà súnà sì ni ìsìláàmù ẹ pé bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ta ló lọ́n fi ìsìláàmù rán anabiwa muhammad sọ ẹ fi gbogbo ẹnu wí sallallahu alayhi wa sallam bẹ́nìkan bá ń bẹ tí ọmọ náà tó já sọ́dọ̀ ọlọ́run yàtọ̀ fọ́nà ti muhammad kọjá àdìkọ́ wa sọ ìpè èmi mọ̀ ìsìláàmù míì yàtọ̀ fún ìtọ́lọ̀ ń fi ran muhammadu ibn abdullah sallallahu alayhi wa sallam kò sí kò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ bá lóun jẹ́ mùsùlùmí gidi kò sí ọ̀nà míì tọ́já sọ́dọ̀ ọlọ́run níyọnu ọlọ́run kọkọ tọkọjá ọ̀nà muhammadu sallallahu alayhi wa sallam tọ́ bàbá mọ̀ bẹ́ẹ̀ sunna sunna tani sunna tani sunna nebua muhammad sallallahu alayhi wa sallam kí wàá ní ìyàtọ̀ sunna àti islamu àti alislamu huwa sunna torí tó ma sunna ni pé bá nabi ti gbáyé mo rò pé ká máa là á mẹ́lẹ̀ bẹ́ẹ̀ káwọn èèyàn fi mà asunna sunna táwọn wí yìí èdè lárúbáwá ni kí ni lárúbáwá ń pè ní sunna òun ni almanhaj àtọ̀rí ìkọ̀ ojú ọ̀nà abẹ́yẹn ti ṣe nǹkan tiẹ̀ ntí jẹ́ sunna nù àṣebàbá ní sunna nẹ́bì ni pé bóun là nẹ́bì ti gbé ayé tiẹ̀ gbogbo gbèsè ayé anabuwa muhammad sallallahu alayhi wa sallam wọn wá bi ọ̀kan nù àwọn ìyàwó anabi pé ìwà anabi la fẹ́ kọ́ sọ fún wa lónìí ìwà mẹti sọ ẹ̀sìn rẹ̀ faqalat radiyallahu anha kana khuluquhu al kana khuluquhu kana muhammadu sallallahu alayhi wa sallam qur'anan yamshi ala al-ard qur'ani jinrin lọ lórí ilẹ̀ la nabi anabi sallallahu alayhi wa sallam ẹni inú àwọn tó ma anabi tán ònìyànlá wa aisha ọmọ níta ọmọ nínú ilé sallallahu alayhi wa sallam òun ló ní kana khuluquhu al-qur'an ìwà nẹ́bì ni alukur'an kẹrim ẹ dákun kára ká yà síbi kan díẹ̀ ń bẹ̀ ni ká padà síbi tá a ti ń lọ àsìgbọ́n bá ń sọ pé lamẹ́yìn á ọlẹ́sìn ìwà yìí nìkan náà ni ò ní ẹ̀sìn náà ni ò ní o inú àwọn ọ̀rọ̀ tí ó rùn òun ni gbá bẹ́ẹ̀ bá sì wá rí àwọn baba lamẹ́yìn bẹ́ẹ̀ bá ní àwọn bùrọ̀dá lamẹ́yìn á nẹ́sìn ọmọlúwàbí náà ni ò sí kí wá ní ń jẹ́sìn lamẹyin a ò lẹ́sìn ìwà yìí náà ni ìwà náà ni ò sí nǹkan sẹ́sìn náà ni kana khuluquhu alukur'an anabuwa muhammad sallallahu alaihi wa sallam ngba wọn béèrè pé wúwa wo ni ma wú wọn alukur'an ni wà rẹ ìyẹn ni pé bọ́lọ̀ ń bá ti ní ó ṣe ní ń ṣe ní kúkúrú asúnnàtù ìtumọ̀ súnnà gbogbo ẹni tí ọba máa pé bẹ́ẹ̀ bá bí ẹlòmíì yóò ní àwọn oníṣe nǹkan bẹ́ẹ̀ àwọn súnnà ni mùsùlùmí náà bá pé àwọn ní àwọn súnà nù kìí sà wa à dákun gbọ́ yé látò ní o ntí ń jẹ́ súnà kọ́lá kẹ́yìn ọ lọ mú dikisẹ́nárì lárúbáwá òun ní kíni almanhaj àtọ̀ríkọ̀ bó o lè yẹn ti gbáyé irú bó o ní ti ń ṣe nǹkan tiẹ̀ bàbá wa pé súnà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam àṣetuma rẹ̀ ni pé bó o là nẹ́bi ti gbé ayé. ni bímbánibó la nẹ́bi ti gbáyé bó la nẹ́bi ti kírun ńbẹ́ nínú gbèsè ayé ànẹ́bi àbí òsì ńbẹ́ mbẹ́ sallallahu alayhi wa sallam bó la nẹ́bi ti gbàwẹ̀ ọyọ bó nu súnà kọ̀yọ́ kọ́dà bó la nẹ́bi ti ń jẹun bó la nẹ́bi ti mú mi bó la nẹ́bi ti ń sùn bá nẹ́bi bá jí kíní kọ́kọ́ wí ti ń jẹ́ súnà nù. No sallallahu alayhi wa sallam àṣẹ kò sí bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí torí rẹ̀ yọkú ònú ahlu sunna kọ́lá bí ọba kí wọ́n pè wọ́n bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ máa jẹ́ ahlu as-sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam torí pé ní òdodo àtìlẹ́kùnrẹ́rẹ́ ntí ń jẹ́ sunna òun ní islam ntí ń islam òun ní kíni òun ní sunna ẹjẹ ń tó fi àpẹẹrẹ kan lélẹ̀ kó bá yé wa bá a ti jókòó ìyá rẹ̀ ni tó ti kéwú débi pé wọ́n ń pe tírà kan ní sunanu abi daud wọ́n ń pe kan ní sunanu at-Tirmidhi ń pe kan ní sunanu an-Nasa'i sunanu Ibn bàbá ní gbogbo àwọn asunanu asunanu yìí kí ni wọ́n kójọ ọbẹ̀ tí ń fi ń jẹ́ sunanu ẹ̀rí irun bẹ́ẹ̀ àbí àbí bẹ́ẹ̀ yẹn bá mú Abu Dawuda jáde níṣẹ́ kò ní irun nú ẹ̀ ní báwẹ̀ mẹ́ ẹ̀ bá hajj mẹ́ ntí wọ́n sọ fún wa nù pé as hiya islam wal islamu huwa sunna àjẹpẹ́ mafhumu sunna lọ́dọ̀ mi àti lọ́dọ̀ tiẹ̀ bí mùsùlùmí bá gbọ́ yé bẹ́ẹ̀ òun ni pé gbogbo ntá nẹ́bi ṣe láyé sallallahu alayhi wa sallam ọba ntá nẹ́bi sì ṣe láyé òun ni islam òun láàfin lè fẹ́ rí yàtọ̀ kò tiẹ̀ sí kò sí yàtọ̀ láàrin al-islam àti kíni àti sunna nabi muhammad sallallahu alayhi wa àwọn àsìgbọ́ tí máa wá wáyé. Wa bọ́lọ̀mbà ṣe ní ká yọ gbà wá mọ́ àwa mẹ́nuba àmọ́ ń tá a fẹ́ ká máa rántí láti bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yìí dé parí ẹ̀ tí ó jẹ́ watchword wa ni pé as-sunnatu hiya al-islam wal-islamu huwa sunna n ti ń jẹ́ islamu òun ni sunna kí sì ní ń jẹ́ sunna nabi òun ni islam bàbá wa ní kí a máa sí láwa wẹ́ gẹ́gẹ́ bí lẹ́kṣọ̀ yìí a wà gbé a sọ̀rọ̀ lọ bíi pé àwọn àlùfáà ní fanu kéwù kọ̀ọ̀kan bí wọ́n bá wá dákọ̀ àsúnà wọ́n láwọn ọ̀nà tí wọ́n máa gbà á lò ó bóyá bí lílo yìí tí ọ̀wá yé àwa sí wọn mẹ́lòmíì gbọ̀ǹkan mi yé mẹ́nà súnà pé bóyá ti ń jẹ́ súnà nìyẹn àwa padà dá padà síbi àti bẹ̀rẹ̀ pé àṣẹ kò rí bẹ́ẹ̀ àṣẹ islam ni sunna àṣẹ sunna ni islam ẹ jẹ́ n bẹ̀rẹ̀ min al-fuqaha min indi al-fuqaha àwọn afọ onífikiw àwọn afọ àti kọ́ni ní àgbọ́yé ẹ̀sìn báwọn afọ àwọn yóò bá sọ̀rọ̀ àsunna níbi ẹlòmíì ti ṣe sunna gbọ́lé lónìí òun ni pé wọ́n sọ fún wa pé arkanu sọlaat wajibatu asọlaat wasunanu asọlaat ipe àwọn orígun irun ni o àwọn dandan ò gbọ́dọ̀ má ṣe irun ni o àwọn sunanu irun ni ìtumọ̀ táwọn wí ni ọ̀pọ̀lọpọ̀ sì gbọ́ lónìí òun ní ẹlòmíì ó fi wá kírun kíkú kí ń gbà míì bàbá wa rí yẹn sọ fún yọ wá ní ẹbí súnà nítorí wọn ò ṣe wọn ẹbí súnà ni bẹ́ẹ̀ bẹ tẹ fà kẹlifọkọha kò sáfà mi tó sọ ntọ yàtọ̀ sí pé mẹntaraka súnàtàn mẹnsúnà ní sọláàtì amdan bàtọlà sọláàtì ẹni ọba ní ẹbí súnà ni èmi ò ní ṣe lórí irun kan kò ní irun lápèjúwe nínú súnánù rún nínú àwọn báàdìl màdáhìbì òun ni qira'atu surati ba'dal fatiha bàbá ké fatiha tán ká wá ké súra tá a bá mọ̀ inú tí a rí nínú àwọn fuqaha tí wọ́n kà fún un kíni nínú súnánù as-salat bẹ́ẹ̀ yẹn bá wá dé lónìí tó wá ní ibi ah, súnà wọn pé súra òun èmi ò ní ké lónìí fatiha nìkan ní èké kò ní ọ̀hún torí pé ó ti sin táwọn àfáà yìí ní ó ti sì gbọ́ àwọn ọ̀sọ́ pé báwa ti sọ ọ́ di pé àwa ń sọ ọ̀bẹ sí pé eléyìí ni dandan ẹ̀rí léyìí súnà ni bí ìgbà tí wọ́n ní ẹ̀yọ́ dànù kò rí bẹ́ẹ̀ o ntáwọn ń wí fún wa ni pé gẹ́gẹ́ bá nẹ́bi ti kọ́ wa àwọn kankan ń bẹ sallallahu alayhi wa sallam bọ́ bá ṣe àìsí nínú òun kò sí ní tó tún òun ní sí àfi kó tún bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń pè ní arkanu. àwọn orígun nù àwọn kankan bẹ bí ọba gbàgbé tó o ṣe nínú ọrụ ma tó rún bẹ̀rẹ̀ ṣe kọ̀bùlé àbí kó o ṣe bàdí wájib wájibá tó rún nù àwọn kankan wà ń bẹ ọlọ́run mójú kó bọ́bá yìí kó o ṣe kíni bọ́bá yìí kó gbàgbé rẹ̀ ní òun ló débi kíni as nínú àwọn sunan wọ̀nyí torí mú qira'atu sura wájibà ni lọ́dọ̀ àwọn àfáà mi àmọ́ èyí tí ó yé ni pé lápèjúwe òun ni kí bẹ́ẹ̀ bá ń kírun lọ́wọ́ nísìnyí lẹ́yìn kí a gbọ́wọ́ sókè ń bi takbiratul ihram tó pé dandan ni báà bá ń kábàrà kọ̀ọ̀kan náà nínú súnà ni pé máa gbé kíni máa gbọ́wọ́ rẹ sókè bẹ́ẹ̀ bá wá ṣe àwọ̀sá ìgbàgbé àbọ̀sá ìmọ̀ ibi ó ti yẹ kọ́ gbẹ́wọ́ sókè tí èsè kíni takbiratul ihram tí ò gbé sókè kò ní di kọ̀bùlí kò ní di bàdí kò sì ní di tún ìrun bẹ̀rẹ̀ ìrun rẹ̀ wọlé ìtumọ̀ táwọn gbé kalẹ̀ tí wọ́n fi pín pé ọ̀kan ni arkanu as-sala ọ̀kan ni wàjibátú as-sala àwọn kan ni sunanu as wọn ò pé ẹyọ súnà E, e, ebi sunna ni torúkọ ẹ bá ń sọ lónìí ẹlòmíì lè pé ẹ ńgbà tí ń darun gbèsè ebi sunna ni <laughs> ebi sunna ni òun ti gbọ́ sunna yé débi pé ẹ̀yọ́ kú àbí kò ṣe pàtàkì àwọn àlùfáà tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ wọn ò gbèrò bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ wá rí ìròrí tó burú jù báwọn lọ nípa ìsí ọ̀rọ̀ àwọn fòkànhá òtún mo lẹ́nu àfa kan òun wà sí ni. ẹni tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ lè mà àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìsìláàmù a àwa ń jòkó kan jọ àwa àwa tí wọ́n ń pè ní ahlùsúnà tí wọn gbọ́ pé gbogbo wa ni ahlùsúnà torí gbogbo wa ni mùsùlùmí àwa pè wọ́n àwa náà la pè wọ́n pé kì í ṣe kí ni máa wa. arígbé gbogbo bí àwọn bá ti ń wí báyìí ẹ̀yọ́ ọmọ wí mi ẹ àjọ jókòó ntí ń bá ń dùn yín nínú tá à ń wí bọ́bá yìí pé ntí a lè má wí mọ́ ni kí pé á wí bẹ́ẹ̀ ká má wí mọ́ jókòó fún un ti sincerity ò fi sọ ọkàn tó mọ́ lódodo <laughs> pé kí ni ń fàjà á wà sọ lónìí ọlọ́nkọ́ mọ́sá kọ́sẹ̀ nínú ẹlẹ́sẹ̀ dáadáa ẹ̀ tó ọ̀sán ti ń bẹ́nu rẹ̀ jáde ó ní ẹ̀ pé kí ni máa ń fàjà láàrin àwa àtẹ̀yìn oṣù náà yìí òun ni pé ẹ̀yin ọ̀sà mú kẹ́kẹ́kẹ́kẹ́ pé àfikẹ́ yìí ó ṣe súnà àfikẹ́ yìí ó ṣe súnà bẹ́ẹ̀ gbogbo aláṣẹ kéwú ń bẹ́nu kéwú.

nígbà tí yẹn bá sì wá ní òun ò ṣe súnmẹ́ èyí táwọn àfáàfẹ́ ni lòun ó ṣe ẹ̀yọ́ wàá ló kú bí tí ó gbà pàfi kó ṣe súnà sẹ́rí pé ọ̀rọ̀ tó lè da ìsìláàmù rú yẹ́yẹ́ ni làbá yìí mẹ́nu léyìí torí pé tó ń gbọ́yé ń bi mustahabu ni pé bóyá àfẹ́ èkó àti àfẹ́ abẹ́kúta àti tìlọrin àti tìkútọ́nu. Ti àti ti Saudi àti ti Amẹ́ríkà wọ́n wá pera wọn jọ pé èyí fẹ́ ni nínú ìsìláàmù ẹ̀rí ìta nẹ́bi fẹ́ òun náà dúró bọ́ba ti wá rí bẹ́ẹ̀ mú kan nù méjèèjì inú èyí tá nẹ́bi fẹ́ tẹ́ ń pè ní sunna àbí mustahabu èyí tí àwọn àlùfáà fẹ́ bẹ́ẹ̀ ni ibà wá dáadáa yóò rí pé almustahabu pẹ̀lú tí mo pè ní sunanu lẹ́ẹ̀kan bíi sunanu salawat lọ́dọ̀ àwọn àfáà tó gbé kalẹ̀ kò sí yàtọ̀ mbẹ́ níta wọ́n pè ní mustahabu náà ni ntí wọ́n ń pè ní kíni bíi sunanu asọ̀làwàd amẹ́wo bí ẹni yìí ẹwo bí tó ń gbọ́ yìí lọ yìí mustahabu níta àwọn àfáà fẹ́ èyí táwọn àfáà fẹ́ ń là wá fẹ́ sí i ẹ dákun bó ni àfa kún sí wa máa já àfa lódodo tá nàbí ọfẹ nǹkan kan tá àfọ ọfẹ nǹkan mi ẹ dákun àfa tọlọ́hún tá nàbí nu àbá àfa tẹ̀sù. Okay. Now, idan níbi tá a wà ni pé lọ́dọ̀ àwọn àfọ̀ onífikiwù mọ̀fóòmù súnà lọ́dọ̀ wọn tí ẹlòmíín sì gbọ́ lónìí òun la yanjú ni ká bọ́ sọ́dọ̀ àwọn alimuhadifu àwọn afa aládìífì àwọn tí wọn ò jẹ́ kọ́kan kọ́ ta dànù nínú ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀n kọ́mọ́sá bá wa san wọ́n lẹ́sẹ̀ dáadáa. àwọn tí wọ́n jẹ́ kí islam ọ̀rọ̀ òfin mi àtiwọ́ lónìí ẹ̀rákùn ẹ̀dẹ̀ tí mo wí ni mo láwọn afa aládìísì wọ̀nyí àwọn ni wọ́n jẹ́ kí kíni àwọn ni wọ́n jẹ́ kí islam ó ṣeéṣe fẹ́mi àtẹ̀yìn lónìí yìí bó ti jẹ́ bẹ́ẹ̀ amẹnudé bẹ́ẹ̀ insha allah ta'ala lọ́dọ̀ àwọn afa aládìísì òun ni gbogbo tí a bá rí kà lákọọ́lẹ̀ nípa nabi sallallahu alayhi wa asunna lọ́dọ̀ àwọn aládìísì àhámù minal hadith kọ́dọ̀ kẹnu ó gbòòrò ju kíni hadith lọ torí tí ń jẹ́ hadith ní ọ̀rọ̀ tànàbí sọ sallallahu alayhi wa sallam àmọ́ tí ń jẹ́ sunna ó kó ọ̀rọ̀ tànàbí sọ ó kó iṣẹ́ tí ànàbí ṣe kọ́dọ̀ ó kó lójú ànàbí tí ó takò nù sunna sallallahu òun ni wọn a máa gbé asunanu alikawuliya wasunanu alifẹ̀ẹ́liya natun takririya gbogbo ẹni lana nabi sallallahu alayhi wa sallam. ìtumọ̀ nta wí ni pé nta nabi sọ lẹ́nu pé bọ́lọ̀ ń jẹran mi ni o irú ìsìláàmù tọ́lọ̀ ní nfi gíṣẹ́ fún yín ní sunnanu. èyí tà nabi ọ̀yanu sọ tó fi iṣẹ́ rẹ̀ júwe rẹ̀ ara ẹni bá nẹ́bi ti kírun bó la nẹ́bi ti gbàwẹ̀ bó la nẹ́bi ti ṣe hajj àwọn eléyìí là ń pè ní sunna fẹ̀lìyà àwọn sẹ́tà nẹ́bi ṣe ìran kẹta ni sunnatu tẹkiririya a anabi ọsọ anabi ọsẹ amọlójú ayé anabi sallallahu alaihi wasallam wọn ṣe ó sì rí i kò sì pé kọ̀ dáa nínú ìlànà nẹ́bì ni sallallahu alayhi wa sallam kódà lọ́dọ̀ àwọn aládìífì súnà tó kó sèfáàtù nàbí yí sallallahu alayhi wa sallam irú ẹ̀wù la nẹ́bí wọ̀ irú agbọ́dà nẹ́bí bí ń jẹun sallallahu alayhi wa àwọn èèyàn fẹ́ràn nẹ́bí débẹ̀ sallallahu alayhi wa sallam wọ́sẹ̀lẹ̀ wọ́n sì ṣe lákọọ́lẹ̀ fọ́nà wọ́n sì tíra ń pẹ́ gbogbo eléyìí náà mẹ́nu kẹ́ni ẹnlẹ́nu dáńpẹ́ ní sunna lọ́dọ̀ àwọn àbọ̀ ní hadith anabu muhammad sallallahu alayhi wa sallam. mo wá láwọn àbá aládìí yìí ká tó kú lọ́dọ̀ tiwọn. èmi pẹ̀lú rẹ ajẹgbèsè ká máa fàdúrà ránṣẹ́ sí wọn ìlà yawm al tí ó fi dijọ́ gbẹ̀gbẹ̀ al létí torí pé àwọn ọlọ́run lò tí islam fi rọrùn fèmí àtiwọ́ lónìí gbẹ̀ngbọ́n alápèjúwe kan àìmọye ayé alukur'an kẹrìmù ọlọ́run ti pèmí àtiwọ́ láṣẹ pé àbímú àsọ̀dà olùwàdí àṣekínni tákìrì hàn níbo mi wà á pèmí sọ̀dáàtà lè dìkìrì gbẹ̀rùn gbó obìnrin tí èmi ọlọ́run. bẹ́ẹ̀ bá wá mú alukur'an kẹrìmù láti bẹ̀rẹ̀ rẹ̀ tó fi dé parí rẹ̀ ibùdó sọ̀láàtù dúró wà ní alukur'an kẹrìmù ibùdó wà ń bẹ̀ pé bọ́ bá kí wà wákàtí wákàtí mẹ́rin ní òkè àràkà mẹ́rin òní òkú èyí ṣe aago mélòó mú mi ṣe bẹ́ẹ̀ aago méjìlá èyí ṣe gbogbo mọ́sálásí àbí ká pé ní amúkùkù àbí lẹ́kọ̀ọ́ yìí ó ṣe tá ààrẹ nìkan ní àwa ìbò àbí níṣe tá a wà yìí náà kókò ipò ọlọ́run kú ní akínú sọ̀láàtà lẹ́dẹ́gbẹ̀ èsì lèmi sì fẹ́ rántí ọlọ́run gbogbo ìgbà ló yẹ kéèyàn ọmọ rántí ọlọ́run ẹ̀yọ́ ọmọ ẹ̀pẹ̀ ń ṣe náà kò sí bàtà lè kí obìnrin náà sọ pé ẹ̀rọ kan fi èsì bàbá làmọ́ yẹn o ètí èyí sọ̀rọ̀ ọlọ́ni pé wàláhì tí ọba sàkọọ́lẹ̀ bó la nẹ́bi gbáyé táǹpìkádà pé rẹ̀ ń jẹ́ gbélé súnà ọ̀sẹ́nìkan nu wa tí wọ́n má gbàgbọ́ wọn ka ìlà ọ̀sẹ́ni tí wọ́n má gbàgbọ́ wọn kí asiri ọ̀sẹ́ni tí wọ́n má gbàgbọ́ wọn kí magiribi òun sì máyé tó kí bọ́lọ̀ ti ní òkì amáwọn akẹ́bà nẹ́bi gbáyé sallallahu alaihi wasallam anẹ́bi ní interpretation al-Qur'an anabi lọ́lọ́run sọ alukur'ani kalẹ̀ fún òun ló wá lo alukur'ani karim torí pé bàbá sàlàyé ìkú yé ọmọlẹ́nìkan ọmọ ẹgbẹ́ àwọn súnà tani wọn bí wọn bá jẹ́ mùsùlùmí ọ̀hún súnà ni wọ́n fi ọkọ̀ torí pé as-sunnatu hiya al-islam huwa as ẹ dàpọ̀ ẹ jẹ́ àgbà rẹ̀ yí àwọn àfa aládìí fi lásọ débẹ̀ mo ní wọ́n jẹ́ èmi àti àwa èmi àti wọ́n ajẹ́wọ́n ń gbèsè àdúrà ìlà yawmil qiyamah torí táwọn ní wọ́n fi ọ̀sán àtòru àti gbogbo ìgbésí ayé wọn wọ́n dẹ́díkéètì ẹ̀ wípé ọ̀kan kan ò ní tàdánù nínú bí lànàbí ìntàpírìtì Al-Qur'an ọlọ́ọ̀ni àti wọ́n kẹrin bó láàkì àwọn ni wọ́n kọ́ kalẹ̀ nínú tá à ń pè ládìídì àbí tá à ń pè ní kíni súnà òun ni láyé nínú tàn nínú àwọn aṣáájú wa tó ti lọ Umar Umar ibn Abdulaziz rahimahullahu ta'ala nígbà tó dayé Umar bin Abdulaziz wọn làwọn kan dìde àwọn wọ̀nyí àníyàn wọn lè da ẹ̀dá kan ẹja fèsì ọ̀pọ̀lọpọ̀ ní tá a máa ń ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí gbà mí wàláyé àdáwò tó bá nìyẹn wá dáa pé àdìyàn dáadáa ẹ rí i pé lómi wá sincere ẹni tí ò wá nǹkan kan tí tó ń nà tó ní síbẹ̀ ẹ lè gbé ìsìláàmù rú ìsìláàmù tí ní ìṣe owó ní kí wá ẹ lè gbé ìsìláàmù tí ń ṣe yí ipò ní kí wá ẹ rí i pé tọ́lọ́n lọ fẹ́ ṣe àmọ́ bí tí dénjà wà ní pé àníyàn nìkan ò wà lìjẹ́ náà gbangba àtàlà ti ń sọ yìí àníyàn mi dá nìkan kò gbéyàwó gíní kò gbéyàwó àlìjánnà kí ni wọ́n pẹ̀lú àníyàn tí sí ó fi wọlé lọ́dọ̀ ọlọ́run mutaba'atu rasuli sallallahu alayhi wa sallam báníyàn bá dá iṣẹ́ ọ̀rọ̀ àtẹ̀lé bá nẹ́bi ti ṣe ẹ̀rí lórí ẹ̀ǹgbẹ́ náà al-Qur'an ayatollah àti wọ́n máa ní nínú suratul Kahfi lọ́parí suratul Kahfi olúwa ní faman kana yarju faman kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahada ẹlẹ́kọ̀ọ́jà lọ mú tafsiru kí tafsiru tá a bá rí nínú àwọn tafsiru àwọn àfáà ẹgbọ́ bí wọ́n ti túmọ̀ ayé alukur'an karim wọ́n láyé ayélujára bí a mọ̀ pé nǹkan méjì lọ́lọ́run fẹ́ wò níbi gbogbo ntọ́ ọba ló ṣe nítorí tọ́lọ́ gbogbo ntọ́ ọba ní nítorí tọ́lọ́ mo fi ṣe é àwọn qualities méjì yìí lọ́gbọ́dọ̀ wà mẹ́ bí ọba ti sí ń bẹ àbọ̀ kan bẹ́ ń bẹ kò sí kan bẹ́ kọ̀ wọlé o ẹ̀rí la ká ìtì ọmọ ènìyàn ní nàìjíríà yìí táwọn èèyàn máa fi bọ̀ ọ́. bọ́ọ̀bá ọ bọ́ọ̀lù míì pé abẹ́ ti ṣe ìyókù jẹ́ ìdá àwa náà tíráyì <laughs> àti ìtíráyì ọ̀gbọ́dọ̀ náà ẹ ṣe gbọ́n tí o àwọn náà tíráyì kẹ ọ̀wọ́lé lọ́dọ̀ ọlọ́run o àwa tí agbélùkọ́ gbogbo ìyẹn bá fi ń gba fọ́ọ̀tì ní nàìjíríà wọ́n wọ́n kọ́ ndị nọ one àbí láwọn bí ọba gba fifty kọ̀ paasi kọ́ra bí àwa ti kéwú ní Mọ̀dínà bí ọba gba sixty òféèlì àmọ́ gbogbo ẹbí tá à ń lọ ni pé ṣé ẹ ríbi tọ́lọ̀ ń bá ti ní hundred mọ̀fẹ́ ninety nine paasi agbára wa a sì sọ rẹ̀ fún wa náà ó lè fi làákà ìtọ́. kápábẹ̀ sórí ọ̀run tí mo wí lẹ́ẹ̀kan ọlọ́run ní o kí ọ̀run gbóòórì láká mélòó mẹ́rin àwọn arọ nìkan láti jọ fi ti ń kí tiẹ̀ mẹ́ta ní kí sọ̀rọ̀ tó gbìyànjú náìtì kìlọ́gbà ni ó gbìyànjú ó kí mẹ́ta ọ̀sálámà lónìí ó tó dọ̀la ó kí mẹ́ta ọ̀sálámà òní mẹ́ta òun náà tó èèyàn kí kí rárá ara àwọn ọ̀rọ̀ tá a fi kó bara wa ń lẹ̀ Yorùbá nù nígbà wọn bá ṣe wá sí sunna tọlọ́run èèyàn táwọn tí ò ṣe àwa gbìyànjú ọ̀rọ̀ tọlọ́run wà láyà àfikún débi tó ní dé ọ̀rọ̀ pass mark sí lọ́rọ̀ tọlọ́run mo ti gba pass kò sí lọ́rọ̀ tọlọ́run torí pé nítorí omi wọn pọ̀ bọ́ọ̀ bá ti wá ṣe é dé bẹ́ẹ̀ òfin <coughs> ìlú òun ni wọ́n fi gbọ́n tí mo wúyé náà kan pé àwọn náà ọ̀rọ̀ tẹ̀sìn kọ́ ni o ẹjọ́ tó fún yín lápèjúwe mi gbogbo wa bá ti dókòó yà nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam gbẹ́jú ó yé wa pé wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wá ń béèrè mẹ́ta nínú sàárè ẹ́ èmi náà fi yóò ṣe ẹ̀xámpù fáwọn ọmọ wa tá à ń kọ́ pé gbogbo bàbá ṣètò ẹ̀xámpù fún yà kó wá pé answer any three questions àbí àbúzọ́lù ẹ́ mo answer all ní béèrè wàláì bó ti rí nù haúsá ọ̀dùnú. nítorí pé béèrè mẹ́ta náà ni máa wà búkà máa dínúkà máa nàbí yúkà bọ́ bá páàsì méjì tó gbà kẹta òfin yìí o. èyí sọ fún yín nǹkan mẹ́rin ni nígbà wọn bá dìyàn pé ta lọ́lọ́run rẹ ọgbà tala nẹ́bí rẹ ọgbà ẹ̀sìn wo ló ń sèkò rí kẹ̀kẹ́ yìí tó lè tó máa méjèèjì tà kọ́kọ́ yìí náà bó ti rí nù kò ní tuma ẹ dàpọ̀ ẹja gbọ́ra wa yé àwọn àlùfáà aládìísì ọlọ́kọ́ mọ́sá àbáwá san wọ́n lẹ́sẹ̀ dáadáa àwọn ní wọn ò jẹ́ mi rí ọmọ kúso gbọ́nà ẹ bí ẹni tó kọ̀rọ̀ mẹ́ta tí ọ̀ máa pé mẹ́rin lọ́wọ́ pé wọ́n kí torí pé wọ́n dùn bá nẹ́gbẹ̀ẹ́ ti kí bómi pẹ̀lú rẹ la fi mọ̀ ọ́ sallallahu alaihi wasallam òun lè béèrè tí mo fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ní pé ẹni ọba lọ́nà míì tọ́já sọ́dọ̀ ọlọ́run ọ̀nà yọ́nú ọlọ́run míì yàtọ̀ fọ́nà Muhammad ẹ̀dá kúkọ́ jáde kọ́ wá wí sallallahu alaihi wasallam. nígbà tọ́lọ́run ti wá tó bẹ́ẹ̀ àtàwa àtàwọn tó bí wa àtàwọn tó bí àwọn tó bí àwa kò sẹ́ni wọ́n dẹ́bi láyé èyí ò sí mo bá ń pàtàkì òṣèlú wa rí kò sí lọ pé yẹn ń pa ìyẹn ní fọwọ́ sóyè èmi ní fọwọ́ sóyè pé bàbá bàbá bàbá tèmi kò bá nẹ́bí láyé ẹ̀ ń bá tẹ̀yìn o ẹ̀yin náà wí bẹ́ẹ̀ níta fi lọ yìí táwọn afa aládìí fi ṣe nu o kò sì sí kò sí tí ó rìkọ́ọ̀dù ọ̀rọ̀ ànábì pé ẹ̀ máa ń ṣẹ̀jẹ̀ káàkálẹ̀ bẹ́ẹ̀ ti tó à ń ṣẹ̀jẹ̀ kálẹ̀ yìí ìgbé bọ́ba ti fẹ́ rújú ẹnu ká pín rẹ̀ ni pé <laughs> domini torí kọ́ ẹ ká appreciate ti wọ́n ṣe àwọn ni wọn jẹ́sẹ̀ ọ̀dà wú torí pé anagba muhammadu mo ti wí sallallahu alayhi wa sallam òun ló ń tapiriti al-Qur'an al-Karim ọ̀nà interpretation anabi sì ní ọdún mélòó la anabi fi ń tú al-Qur'ani ọdún mélòó. Tama, ẹ eh? ogún ọdún ó twenty three years torí pé àkókò alukurani tó sọ̀kalẹ̀ kò sọ̀kalẹ̀ until dànàbí fi pamọ́ ogójì ọdún sallallahu alayhi wa sallam àkọ́kọ́ pa anabi ọkọ rí revolution gbalatọgbọ Ọlọ́run òun ni ẹkọra bismi rabbika alladhi khalaq ọmọdún wo la anabi jọ náà ọmọ forty years la anabi anabi wa bẹ̀rẹ̀ sí ní interpret pẹ̀lú actions rẹ̀ gbogbo ntọ́lọ̀ ní o ṣe ń wá ń ṣe àwọn èèyàn wá ń wò wọ́n wá ń kọ́ lẹ̀ tó gbé ọdún ó lé mélòó ó lé mẹ́ta. alimami ibn mubarak ni min khasa'isi hadhihi al-umma nínú ntọ́lọ̀ ṣe fáwọn ìmọ̀ anabi tí o ṣe fáwọn anabi míì òun ni ilmu al-isnad ilmu al-isnad òun ni àwọn olóògbé ń pè ní chain of transmission bá a bá fẹ́ wádìí pé sànẹ́bí wúkọ́ níbi báyìí ní fourteen gíláwà yìí fourteen thirty four that is one thousand four hundred and thirty four years ìṣèjọba fourteen thirty four ló lẹ́yìn tá nẹ́bí ti wúkọ́ irú kọ́ wo irú ọ̀rọ̀ wo irú ìṣesí wo mọ̀kàfí wúkọ́ jù mí ni o pé the simplest thing tẹ́kọ̀ọ́ mọ̀npa nàbí lẹ́yìn one thousand four hundred and thirty four years ọ̀nà tó fi mọ̀ ẹ́ wọ́n ṣètò ẹ̀ débi pé tó fi mọ̀ pé kọ́dà ń gbà kọ́ sọ̀rọ̀ ni ẹni báyìí ní gbẹ̀gbẹ̀ ẹni báyìí lọ kọ́ lẹ̀ nígbà tó ń kọ́ lẹ̀ tẹ ẹni báyìí lọ gbà á lọ́wọ́ rẹ̀ títí tó fi di ń tàǹkà nù tìrà oni maamu ibn mubarak fi ni dɔbaara ne ka den sɔsɔ ko sɔn pa ilmu isnad ɛwi fi ko al isnad min ad-din falawla al isnad laqala man sha'a ma sha'a lawla al isnad laqala man sha'a ma sha'a bí ó ti pé ń ti gbọ́ tá fún ọ sọ́sọ́ gbé táǹpẹ ní kíni ẹnimú alisinan ntọ́ba wo nkálukú ni ọba máa wí ń pẹ̀ ẹ̀sìn mo fẹ́ fi da yín lójú lónìí àbá ti rẹ́ni tí ọmọ sọ pé ká ń sọ fún yín pé rákà mẹ́rin lànàbì kí láyìí la bó lẹ́sìn mọ̀ pé mẹ́jọ kó kí ẹsẹ̀ mọ̀ pé méjì péré kọ́ ló kí kọ̀ntrófàsì yẹn ọba máa wà dùnní àbá rẹ́ni tí ó ti sọ fún wa pé ká ń sọ fún yín pé ká bá nìkan lọ́wọ́ ti gbáájú èyí ṣe pé ẹ̀lọ́ọ̀bì tẹ́lẹ̀ bí ẹnìkan tó kọ́ Káàbà rọrùn kan sí Ìbàdàn táwọn èèyàn náà sì ń dà lọ́bẹ̀ ọlọ́mọ dà wọ́n là ká ìlú. àbátí ẹni tí wọ́n sọ pé èyí ṣe pé ń gbàwẹ̀ nu Ramadan náà nìkan tá ń sọ fún yín pé Ramadan náà nìkan là nẹ́bí gbàwẹ̀ ẹjá gbà nù rẹ̀ nù nàbí yìí náà bó sojú wọ́n dùn bọ̀t gbogbo tó kílẹ̀ akínní yìí wà láyà àwọn àbá torí pé wọn ò jẹ́ kí nǹkan kọ́ ta dànù nínú ìgbésí ayé anabi muhammad sallallahu alayhi wa sallam òun ni bàbá tanra wa ló kù èèyàn olóṣè ìsìláàmù tọ́lọ̀ ń fi ra anabi ilmu alhadith àbíkọ́ sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìparí ọ̀rọ̀ ọmọrù tí ń sọ lẹ́ẹ̀kan ọmọrù bin abdulaziz wọn làwọn kan ń gbà mí wọn ní kàfáàná mẹ́fẹ̀ẹ́ qur'an pẹ̀lú àníyàn dáadáa pé wá àníbi nǹkan mi mọ́ kùránì nìkan tó wa láyé Umaru ibn Abdulaziz làwọn kan dìde bẹ́ẹ̀ láti generation mi generation àwọn tábìlì nù àwọn tó tẹ̀lé àwọn sọ̀hábẹ́ kì í jìnnà púpọ̀ sígbà tá a nàbì lọ sallallahu alaihi wasallam àwọn wọ̀nyí wọ́n yìí ṣe lọ́mọ àbúsọ́ọ̀lù ìgbẹ́jẹ́ lọ́mọ wọ́n yìí ṣe babaláwo wọn yìí ṣe ẹni tí ń laagun mẹlúùn mẹtìlá ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam nínú ẹni tí ń kírun tí ń gbá wòtọ́ mọ́lọ́lọ́ka òun ni wọn tí ń fi hàn pé àníyàn dá amáǹgbò làṣìṣe ti wáyé òun ni mutaba'atu rasuli sallallahu alaihi wa sallam àyìnbó àyínmà yóò sọ́dọ̀ sọ́ lọ anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ló interprete ló túmọ̀ alukur'an karim pẹ̀lú ìgbésí ayé tó gbé fún dídí ogún ọdún àti mélòó àti mẹ́ta wá wo àwọn ńlá umar bin abdulaziz wa ní ọ̀dà sí ti wọ́n kò sí jàmbá bá ń ké sí ẹni ọmọ kéwù dùn nù wọn ẹni fàdí bàbá rí i ọwọ́ adéwájú Umar bin Abdulaziz Umar bin Abdulaziz Al-Hakim ẹni ọlọ́run kọ́tọ́ gbọ́n ọwọ́ ni ọ̀dà kan bá mú nuskhatun min al-Qur'an al-Karim ẹ fún mi mushafu al-Qur'ani ẹ bá ń gbé fún àfa dákun sí hàn mí ń gbọ́dọ̀ náà ti ní akérò búrì mẹ́rin nínú alukur'ani alukẹ́rì a ó ní gbére wọlé ń bìrùn yìí kò sí ń bẹ́ a tòmínú náà yẹn wá ń kí a láti aláyé ti dáyé mẹ́rin náà ni ńbolo ti wá rí a bá nẹ́bi ti kí mu ńbolo ti rí bá nẹ́bi kí bẹ́ẹ̀ ọba nẹ́bi láyé ńbolo ti rí pé anẹ́bi kí bẹ́ẹ̀ tí wọ́n fi ń kí bẹ́ẹ̀ ọba láyé ọ̀rọ̀ pèsè jẹ èsì náà ni pé wọ́n ní bànẹ́bí ti kì í nù àbí kò sẹ́sì mi ẹni ni ó sì mi mú wá ń jẹ́ náà wàláì lónìí jílẹ̀ rẹ̀ mọ́nú mi náà kò sẹ́sì mi kò sẹ́sì mi èsì náà ní báwọn tó bá nábì gbáyé tó kí lójú wọn wọn ni mo ti kí wọn sallallahu alaihi wasallam ètí ń jẹ́ ìsìláàmù nù láti ní àlè ìsìláàmù huwa sunnah wasunnatu hiya islam. nípa báyìí ìtàwọn afa aládìsí wa ṣe tí wọn kọ sunna nẹbi kalẹ̀ fún wa tí wọn ò dé ẹnu arántí tí mo wí wọn jẹsí ọ dàrú lómi àti wọ lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ nìkan bá gbé kínní kan dé nísìnyí àní ìdáàbò wọn ni àwọn tó kọ bá nẹbi ti ṣe ìsìláàmù wọn ti kọ kalẹ̀ nbọ ntí ẹ yíwọ nbẹ nínú ìtàwọn kan wá understand sẹmọ pé Lárúbáwá ní al-insanu aduwwu ma jahil nínú nature ọmọ anabi adama ní pé ntí ọba mọ ó ṣeéṣe kọ́ máa sọ táàrẹ tó gbé wọn wá sí làákà rẹ pé bóun ló ṣe possible nínú ntọ́nù mi fi ń takò àdífi àti súnà ni pé ó ṣe ṣeéṣe kí n rí gbogbo nígbà nẹ́bí ṣe kọ̀ kalẹ̀ sallallahu alayhi wa sallam èyí wọn wá gbọ́dọ̀ jẹjà kò sì gbọ́dọ̀ wá lẹtọ kéèyàn wá pé kò sí hadithi lápèjúwe ní bámukòkò ti tó yìí mo mọ̀ pé ní ẹnìkan tí ń jẹ́ Abdullahi abẹ́ẹ̀ni ọmọ wọn kọ́ àbí Abdullahi kan náà mo wá fẹ́ fi ṣàpèjúwe nínú àpèjúwe táwọn afáàmọ́ fi sílẹ̀ akáyìí wípé bí èèyàn bá wà ní gbọ́yàrá agége àbíbòmí lẹ́kọ̀ọ́ wọ́n wá ní ẹnìkan bẹ lámùkòkò Abdullahi ló kọ́ rẹ̀ ẹlẹ́kùn ẹsẹ̀ ròyìn wa kò sì mọ Abdullahi amùkòkò kò rí ǹjẹ́ rọrùn fún kọ́mọ̀ bí èèyàn dúdú ni àbí pupa ni àbí ọ̀gá ni àbí kúrú ni sọ̀rọ̀ kò rọrùn fún un. ǹjọ́ wá gbé ọwọ́ abálàkà ìlú kọ́ wá sọ pé Abdullahi wo ni ń bẹ lámùkòkò ẹni táwọn ọ̀gbà kò sí. <laughs> nígbà táwọn òjì mọ́ ọ̀hún kò sí kí ni ọgbọ́dọ̀ sí Abdullahi kalamu abudulayi ní jẹ́ báwọn ń bẹ táwọn ọ̀gbà. ó ń la ká ìgbọ̀n sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ntí ó sọ ni pé èmi ò mọ̀ àwọn tó wá mọ̀ wá sọ pé akàràmọ́kùn lọ àyàn pupa ni <laughs> kọ́nà ọ̀gá tó báyìí kọ́nà ilé ẹ̀kọ́ báyìí ní lọ ẹ òun làwọn máa fi kòwé lọ ni pé àìdàgbà mọ̀ sàwó àwọn èèyàn mọ̀ sàwó lẹ́kọ̀ọ́ bí ìlú kẹlẹ́gbẹ́ Ìlọrin ni ó wá ní bẹ́ẹ̀ ọba mọ̀ sàwó kọ́ mọ̀ ọ́nù mọ̀ dàgbọ̀ mọ̀ sàwó àbí wọ́n mú ọ lọ́dọ̀ sàwó nìyí ara example sáwọn afa máa fi sí wa ńlá ká ìnù pé nítorí wọn bá mọ èyí wọn wá gbé ọmọ gbìyàn rẹ bí ò sí. alimami Ibn Taymiyyah Sheikhul Islam nínú àwọn àgbà afa mùsùlùmí ti gbogbo wa máa nì òun ló ní qaida kan tí wọ́n ń pè ní qaidatun zahabiyya yàrá kan àwọn ọmọ kí wàá lè kọ́ kalẹ̀. Ibn Taymiyyah ni adamu al-ilmi bi shay'i. ليس كالعلم بعدمه عدم العلم بالشيء ليس كالعلم بعدمه àìmọ̀ nǹkan ò tó máa pé kò sí ìtumọ̀ ẹ̀nu عدم العلم بالشيء ليس كالعلم بعدمه nínú àwọn tí ó dàbí ìgbà tó pé ní wọ́n kọ́ tako sunna nebà Muhammad sallallahu alaihi wa sallam kódà láàrin àwọn tí èyí ṣe mùsùlùmí òun làwọn tá ń pè ní orientalist nínú èdè lárúbáwá ń pè wọn ní mustashirikun ẹ pa àwọn wo ni àwọn tó kéwù nítorí pé abẹ́rú ìsìláàmù yìí tegbòtegbò wọ́n kéwù nítorí pé kíni èyí táwọn adébẹ̀ tí wọ́n wà á pé ẹ̀yin mọ kéwù ni a sọ fún wọn pé àmọ kéwù wọ́n sì kéwù náà lóòótọ́ bí yẹn bá ń sọ̀rọ̀ àwọn bozihir tí yẹn ń sọ̀rọ̀ àwọn tó rí bẹ́ẹ̀ nínú àwọn mustashirikun wọ́n kéwú wọ́n gbọ́ lárúbáwá kọ́dà wọ́n ń ṣe tíra àmọ́ wọn ò ṣe la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa nínú àwọn òyìnbó torí pé n táwọn fẹ́ ni pé ẹ̀ ní ríbi kan sásí táà ní lè bá yín wọ́ bẹ́ẹ̀ táwa fi fínísì ti ń jẹ ìsìláàmù yìí mínà dáàfẹ láti inú lẹgà gbẹgẹ ní báwa náà mọ àwọn ni wọn kọ gbé fìtínà ìmọ̀tako hadith wáyé wọn wá bẹ̀rẹ̀ sí ní ohun oríṣiríṣi ṣubúà oríṣiríṣi kíni ìrújú bẹ́ẹ̀ sì lórí gbogbo àwọn ìrújú yìí àdúgbò táwọn àfa aládìí fi ti pé ẹnì kó dìde ń jọba tí wọ́n jẹun yóò tọ́ tí wọ́n máa wá bẹ́kùnbẹ́kùn tí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ àwọn ti wá tọ́jú èsì kalẹ̀ rẹpẹtẹ kéèyàn bá sọ́ọ̀dì ìdáǹpè ní the sciences of hadith ah yóò kí àwọn àbá aládìí ìgbé wọn kú sẹ́ kí wọ́n tó gbà pé fún àbúsọ́ọ̀lù ló dòkú ti bí yìí kí wọ́n tó gbà pé àbúsọ́lù ní ẹnìkan lànàbì ní is a rigorous exercise ìṣẹ́jú ọ̀rọ̀ mi ni wọ́n kọ́kọ́ wádìí àbúsọ́lù ìbílẹ̀ kankan bó o lórí bó o ní máa ṣe sẹ́rí àbúsọ́lù mọ̀kànlélọ́sí àpèjúwe yìí o àbíká bá pèjúwe mi nígbà àwọn yẹn ti mọ̀ bá pèjúwe yìí tí wọ́n bá gbọ́ pé abúsọ́lù yìí o àgbàfà ni àmọ́kìlógún yìí àbádùkùrùlá abúsọ́lù làwọn rẹ̀ abúsọ́lìhà masha Allah abúsọ́lìhìn wa abúsọ́lìhà lẹ́rìí àbúrò yẹn náà wà á gbó dáadáa ṣé wọ́n táwọn afáàlá di fi bá wádìí abúsọ́lù débi pé abúsọ́lìhìn débi pé ìrọ́lógà ni wọ́n wípé ń dọ́ka àbú sọ́ọ́lì àwa wọn délé wọ́n ń bẹ nínú ilé wọn wá fẹ́ sùn wọn wá ní ẹ̀wí fáwọn ọmọ pé ìsín lé kò sí níta àbú sọ́ọ́lì wọn pọ̀ nǹkan bá nẹ́bí ìlú mẹ́tẹ́nìkan gbà yíta ni ẹni tó lè kú ọ fún àbú sọ́ọ́lì àgbé òun ìsín lé ní ìsìnkẹ́lé èyí láwa trust ìfọ́fà nẹ́bí ní kankan sọlọ mọ́tò àti ìkọ̀sẹ̀ wá dìde bẹ́ẹ̀ bí wọn bá kẹsìn irọ́ kan lásán <laughs> lọ́dọ̀ yẹn gbogbo àdìsí rẹ̀ wú. ni pé àyèmọ́ wọn ni wọ́n rò pé báwọn gbùdù làdìsí ní gbogbo dábàdìlà nàbí yìí náà wọn kò wí kàlà summa kàlà. àmọ́ al àdúgbò máa jẹ́ bẹ́ẹ̀ bá ka ilmu rijal. sótọ̀rọ̀ pé ọ̀pọ̀ àwọn àwọn kan fún bẹ́tẹ̀ yóò gba àkọ̀wá lè jù báyìí nínú táwọn afa aládìsí torí ògùn kọlu fáwọn ẹlòmíì pé bọ́bá wí fún yín fún ànábì wí ẹ̀ náà ti gbà ó bí lamọ́yìn bá wí fún yín pé ànábì wí ẹ̀ náà ti gbà ẹgbẹ́ kí ni wọ́n ẹni bẹ́ẹ̀ ṣe wọ́n ní nígbà tí nkéwù ti ń kọ́ ìmọ̀ àdéhìí a rí i pé káànà yankasiru kọlàmùhù káànà kọlàmùhù yankasiru ṣé mo pé kálàmù jẹ́ máa ń lò ń dán gbígbẹ́ ni nígbà tí yẹn ń gbọ́ pẹ́ńsù àwọn bíi ẹ̀fọ́ àrùn tí wọ́n máa fi hàn tú ẹni tí wọ́n bá sọ débi pé kálàmù tiẹ̀ máa kán bẹ́ẹ̀ à ń tẹ̀wọ́ mọ́ wàhálà àdúgbò wọ́n fura sábìsì rẹ̀ pé lẹ́nu ìgbà kálámù rẹ̀ kàn ní kó tó sáré gbẹ̀mí àáfà àti wí kankan tí ò gbọ́ bọ́bá wa wí bóyá olóró mọ́tòfó yóò bọ́. lẹ́yìn ọba mọ iye èèyàn wọ́n lẹ́ni jẹ́ ẹranko èmi ọ̀mọ̀ owó pa o wọ́n ní ẹjọ́ ọmọ iye ọdẹ àbí lẹ́gbọ̀dú bọ́rọ̀ ni jẹ́ ń bá ń sọ nǹkan tí ò dáa nípa hadithi àbáwọn tọ́lọ̀ ń fi ṣokùnfà hadithi wallahi al-insanu àdúlù màjá ìlànà téèyàn bá ka níta ń pè ní sciences of hadith nínú tí wọ́n torí ẹ̀ disqualify ọ̀rọ̀ mi wọ́n ń pè ní atẹ̀dìlís bí wọ́n bá kẹ́kẹ́ tẹ̀dìlísù lọ́ọ̀yàn gbogbo àfa àgbà àfa ńlá wọn nígbà hadith rẹ̀ mọ́ ẹ̀rọ àpòkí wọn ń pè ní tẹ̀dìlísù sábò sọ́ọ́lù lójú òkú ti lù yìí báwo sọ́ọ́mù fi bá sọ ọ̀rọ̀ fún mi àbí èrè àbúsọ́ọ́mù fi àbúsọ́ọ́mù àmórí àbúsọ́ọ́mù àwa sọ fún mi pé n tàbú sọ́ọ́mù ìwí nìyí nígbà tó mi ọ̀wá wí mo wá ń sọ pé àdáfà náà àbúsọ́ọ́mù ẹ̀hìn mọ̀páwọ́ mo gbọ́dọ̀ sọ pé àbúsọ́ọ́mù àlówí fún mi pé àbúsọ́ọ́mù ìwí báyìí ní tìtorí kíni báwo sọ́ọ́lì mi bá dé ní gbogbo àmàbù sọ́ọ́lì hà bẹ́ẹ̀ bá ti wá tẹ́wọ́kọ̀ àbú sọ́ọ́lì hà rì tẹ́ ẹ̀jẹ̀ àmọ̀ kó ń bẹ nínú ìsìláàbù ni òkú kó sí ní ìsìláàbù àdébìtá àdéhùn sallallahu alaihi wasallam gbogbo ẹni ẹrù wọn ní sígà kan tí wọn máa ń lò wọn ní fúlàmù mùdálísùn wàkọ̀ dàánà àná fúlàmù mùdàlísù wàkọ́d ànà ànà ìtumọ̀ ẹ̀ ni pé ó ní an ó ní kíni an ẹ̀yin sàlàyé ẹ̀ níṣẹ́ sẹ́rẹ́ ni tí wọn ò sọ̀rọ̀ fún tó ní àdáta náà òpò ọ̀pọ̀ ń bẹ́lẹ̀ wọn kà ó sí ẹ̀ wá rẹ́ ni tí wọ́n wá dọ́gbẹ́ sí i tó kò gbọ́ irú bí mo ti fẹ́ mi nísìnyí wá directly lọ́dọ̀ èsì fẹ́ wọn mú mi pé mo parọ́ pé n bá pé kí ni àdáza ní ẹ wà á lò ó lọ́gbẹ́ ẹ̀wẹ́ pé an àbí sọ́ọ̀lìhìn an àbí sọ́ọ̀lìhìn ìgbésẹ̀ wọn ni wọ́n ni wọ́n àdáza ní ẹ bọ́ba ẹgbẹ́ àwọn sọ fún mi ó kó sábẹ́ kí ni an bọ́ba yìí pé àgbo mi mọ gbọ́ oko sábẹ́ kéde sẹ́rí ẹni ọba ti fura pé mùdánilẹ́sù ni wọ́n wá kọ síbẹ̀ pé wà kọ́ dí ani ana ó sì ti wí pé ani ani ó disqualify àdìsí rẹ̀ mùdánilẹ́sù wà kọ́ dí ani ana ọjọ́ ní kẹsàn-án pàtẹ ní oṣù kárìkárò lọ́gbọ̀n mi kẹ́ fi mọ́ kí ni kí tó lọ́ọ́ lọ́mọ́ wà bí xaṣọ́tì àlùhàdìsí nínú ma tẹ̀dílísù wọn pé kíni kan ní tẹ̀dílísù rìjáàl tẹ̀dílísù àrìjáàl. Abu Salih lẹ́ẹ̀kan sí wọn ló kọ kúni àyìn Abu Salih àbí Abdulrahim barakallahu fikum. àbẹ́rẹ́ pé majority ọ̀gá ibẹ̀ ń bá mú kòkòrí àtàwọn tá à gbé lọ yìí ǹjẹ́ amúkọ wọn mọ́ Abu Salih ló kù dídí ni ló kù àwọn míì wá gbẹ́gbẹ́ débi pé àdìsí ọwọ́ kan wá fẹ́ sọ di méjì gbogbo ẹ̀ làwọn afá aládìsí ti church torí pé mo tí wọ́n fi gba yìí tí èèyàn fi mọ̀yàn léèyàn pàtàkì ń gbà náà ni pé àdìsí mélòó ló ní lọ́wọ́ èyí táwa sọ di àfa nísìn ni pé jíìpù mélòó nílò ara yìí jẹ́ nu làwọn afá náà ìmọ̀ lẹ́kọ̀ọ́ yìí wọ́n ń wúrí èèyàn ń bò ní ìmísí o wọ́n ń pa èèyàn nítorí pé wọ́n fẹ́ gun àlòkù ègbó táńtóńtò fún bọ̀. àmọ́ ń dọ̀ ayé ọ̀dàrú bẹ́ẹ̀ àwọn ọ̀fẹ́ mọ́rú mọ́tò wo làáfà ń lò nígbà tí èso lówó. àmọ́ ní àdìsí mélòó ní ń bẹ ní ọwọ́ rẹ̀ àwọn tí bẹ̀rẹ̀ ọlọ́run tí wọn ò tó ń tí wọ́n fi yọ àdìsí tí wọ́n kó òní pé wọ́n sì tẹ̀dílé ìṣòfò já àdìsí àbísọ́ni wọn wá fẹ́ pa lójú náà wọ́n sọ di méjì lójú àwa tá a mọ̀ bọ́bá wa wí lọ́nà kan yóò ní hadaza ní abdulrahim bọ́bá wí lómi yóò ní hadaza ní abu sọ́ọ̀lì àdéhùn ẹ̀yọ̀ bẹ̀rẹ̀ ni sẹ́rí ń bẹ̀ wọ́n bá ti dìtẹ́kì owó ẹni tí ń ṣe tẹ̀lé ní sọ̀rọ̀ jáde tí ó sọ abu sọ́ọ̀lì di abdulrahim lọ́nà mi tó bẹ́ẹ̀ nìkan náà ní táwọn wá ṣe bí èèyàn méjì ni gbogbo eléyìí làwọn afa aládìí ṣiṣẹ́ ibi sciences of hadith ulumul hadith ẹ̀rọ àfọ̀jà lọ wà máa ń gbẹ bàbára wa bá ti mọ̀. òun ni a fi lè sọ pé n ti àwọn ìmáàmù Bukhari alimami Muslim Ahmad bin Hanbal Malik bin Anas ìtàwọn abala nàbí wí wàláyà nàbí wí ni sallallahu alayhi wa sallam torí pé wọ́n ti sàṣàyọ̀ wọ́n ti sàṣàyọ̀ wọ́n ti sàṣàdànù tọ́pọ̀ wọ́n kọ́ látara àwọn sọ̀hábì àdàgbà muhammed sallallahu alayhi wa sallam ẹgbẹ́ nkàtà umaru kan fún yín umaru bin al-khattab bí wà nínú ilé rẹ̀ ńjọ́ kan abu musa wá ní bukata àti wá bá umaru lé ọwọ́ sálámà sí umaru lákọ̀ọ́kọ́ pé asalaamu aleykum umaru dá lóhùn wá dáhùn jẹ́ẹ́jẹ́ torí pé àwa làwọn ọmọ ọmọ lónìí bí wọ́n bá sálámà sẹ́lómi àgbà ẹ̀dẹ́sẹ̀ alẹ́ kan ó yà sàlámù àlàáfíà dùn kọ́ máa gbọ́ ẹni méjì tó sọ ọ́ dígí ni yóò sọ ọ́ dìjà ó tiẹ̀ tó àwọn ẹlòmíì bóyá yẹn ṣe ṣe ìmọ̀ bóyá ti ṣe ń rí àbúsọ́lẹ̀ bóyá ṣe ṣe tẹ rọ́ọ̀nù nọ́mbà kẹ́ńbí fóònù ńgbè pásá àti sí ni bàbá kan kí yẹn sàlámù àkàlùmí wọ́n dùn ìdí òbí dá sàlámù wọ́n dùn fún àbẹ̀yàn jẹ́ mùsùlùmí ọkọ sábà mọ̀ pé àlàáfíà ni ọmọ ọgbọ́n èyí wọn gbọ́dọ̀ dìjà wọ́n mọ̀ rú wá sí wà alaykum assalam bọ́ọ̀lù tí káàbù musa tó sàdó àwọn sí Abu Musa tó ní assalamu alaykum ọmọ ìgbọràn rà dáhùn kò jẹ́ ọgbọ́n ọba àtúnṣá sẹ́ríbà bu musa ti sálámù ẹlẹ́ẹ̀kẹta dé ọba pẹ̀yìndà wọ́n máa ń retí kó wọn tó gbọ́ ẹlẹ́ẹ̀kẹrin kọ̀ gbọ́mọ́ à kí ló ṣẹlẹ̀ ọba ni wọn lọ wò ta wọn làwọn ọgbẹni kankan ta ah, ẹ ń gbọ́dọ̀ sí ohun àbú musa mọ <laughs> òun ni mo gbọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ẹ sáré tẹ̀lé wa lọ wọ́n sì bá bu musa lójú ọ̀nà lóòótọ́ wọ́n ní khalifa ń pè ọ́ pé ah, ẹ bá wọn rí ọ lẹ́yọ gbó lẹ́nu ọ̀nà òsì wọlé mọ́ ah, ó ní tí mo gbọ́ lẹ́nu anabi ni sallallahu alayhi wa sallam kí lọ gbọ́ ọ̀là anabi níbẹ̀ bá ti ṣe stage dánù pẹ̀lú wọlé èèyàn lẹ́ẹ̀mẹ́ta. bí ọba ti dá yín lóhùn ráyà ti dá yín lóhùn kọ ẹ ń padà ẹ lè pé bẹ́ẹ̀ bá wá sálámà lẹ́nu géètì bóyá àwọn ọ̀gbọ́n yóò wà lọ bí wíńdò ọ̀bá ọ̀bá tó wá mú òkúta gbogbo àwọn wà fi lọ géètì àbí wọn gbogbo yóò lẹ́ẹ̀mẹ́ta ní ọba ti dán owó padà wọ́n lè máa ṣe nǹkan kan lọ́wọ́ tí wọ́n fẹ́ kí àjòjì kan wá bá wọn pé necessary kan jẹ́ nǹkan bú ẹlòmíì máa pe kí ni wọ́n ṣe fún ọ̀fẹ́ kí èèyàn bá wọn. <laughs> wọ́n lè máa sọ̀rọ̀ bísíǹsì wọn lọ́wọ́ tí wọ́n fẹ́ kí wọ́n tí wọ́n bá wọn ṣe ń bọ̀ ọ́ bá wọn ń bẹ̀ kọ́ láì fi ní ìsìlámù nípa báyìí ibi tá à ń lọ ni pé. Umar bin al-Khattab wa ni Abu Musa ọwọ́ agbá mú báyìí èyí tó wúyè mi ọ̀gbọ́n lẹ́nu ànábì sallallahu alaihi wasallam kọ́mọ àìpẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pípa àfikọ́ ọwọ́ mi tí ó gbẹ́rì rẹ pé òun wà níbẹ̀ gbọ́dọ̀ ànábì yìí Umar ma'a man Abi Musa al-Ash'ari sahabiyan àwọn òfojú kékeré wo kéèyàn pa ọmọ ànábì o sallallahu alaihi wasallam òun láàfin mọ̀ báwọn afá aládé ti bá ní èèyàn gidi lèèyàn ọgbọ̀rọ̀ ànábì lẹ́nu ẹ̀ wọ́n rí i pé kíni wọ́n rí i pé èèyàn gidi èyí tí ọba yẹ wọ́n gbà wọ́n wí ẹwọ alimami ibn al-madini alimami ali ibn al-madini nínú àwọn àgbàfà aládé ìdìní àwọn ni yahya bin ma'in ali bin al-madini shu'ba bin al-hajjaj àwọn ọgbà ilmu rijali wọ́n máa wá gbé àwọn ní pé ẹ̀dá kan lámọ̀ yín ọ̀sọ̀ hadithi báyìí fún wa sá lè gbà á ẹni ọba yẹn wọ́n gbà yóò sọ ẹni tó bá ikú kọ̀ yẹn wọ́n gbà yóò náà ó lè dá lọ́nà àbòmí àmọ́ ẹ̀rí lọ́nà hadithi yìí o nǹkan kan ló méje tẹ gba nǹkan báyìí. àwọn èèyàn wá bí bí bí bí ẹgbẹ́ àbúsọ ìjọba nǹkan lómi máa fẹ́ sún yẹn tẹ̀gbìrì wọ́n wá ní tá a fẹ́ bí ọlù ní an àbíkà an àbíkà. <laughs> bàbá tó bí wọ Ali ibn al-Madini gan wọ́n bá ní kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam sáà lè gbà á wọ́n wá bí Ali ibn al-Madini pé wọn bàbá rẹ̀ náà wò àmọ́ ewu ẹ̀kọ́ agbada sọ̀rọ̀ bíbẹ̀ kí ni ń jẹ́ súnà kí ni táwọn èèyàn wọn fẹ́ daṣọ súnà bò nínú ojú ò sí nù ni àṣà ò sí nù àìlójútì kò sí nínú kíni kò sí nínú súnà èyí ó sòdodo pẹ̀lú ẹ̀kọ́ Ali bin al-Madini wa sọ fáwọn tó wá gbà pé isalu ghairi a ìdàpọ̀ ìbéèrè ni ẹ lọ bí ẹlòmíì isalu ghairi ẹ lọ bí ẹ mọ̀jọ́ jẹ́ kí mi ọmọ wọn náà ní ẹ bì àwọn ìwà lọ́wọ́ padà wọn ní ààrẹ ni tí ó nímọ̀ yìí tó ọ̀ láti wá bọ̀ ìwọ náà sì mà bẹ́ẹ̀ nílùú wa yìí ọ̀gá ni Ibn Madini ń pa ilmu rìbá nígbà tó wá di bẹ́ẹ̀ ẹgbẹ́ kí Ibn Madini wí tẹ́ fi lọ yẹ àwọn afá aládìídì Ibn Madini wá ronú gbilẹ̀ ọ̀rọ̀ gbilẹ̀ bàbá rẹ̀ ní lóòótọ́ àmọ́ bàbá yóò sí nínú ẹni tí wọ́n lè rí láì lé lórí nípa hadith Ànábì sallallahu alaihi wasallam Ibn Madini wá sọ إنه الدين إنه الدين أبي ضعيف أبي ضعيف àmọ́ ẹ̀wọ̀n mọ̀kọ́dúnmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni pé إنه الدين níjẹ́ bímí tí ẹ bá ṣe pé nítorí ẹ̀sìn kò yẹ kí n sọ àmọ́ إنه الدين ọ̀rọ̀ ẹ̀sìn ni إنه الدين ọ̀rọ̀ ẹ̀sìn ni إنه الدين ọ̀rọ̀ ẹ̀sìn ni أبي ضعيف bàbá mi ò sínú ẹni tí ó lè pé kọ́ọ̀lá bọ̀sùlù sallallahu alaihi wasallam tẹ̀lé rè láì lórí ẹ̀. ẹ jẹ́ ìyẹn kiri kan bí yìí báwọn sàbáàbù mi máa sì gbọ́ lónìí. báwọn àbá aládìsí bá pè yẹn ń gbọ́ yìí fò ó gbú o. báwọn àbá aládìsí bá pè yẹn ní kíni. wọ́n ní èyí tí wọ́n fi bú yàn bẹ́ni wọ́n bá yẹ owó bú wọn pè ní matrok àbí kí wọ́n pè kàdáàbù òtúrọ́ tàbí ìlúbọ́ àmọ́ bí wọ́n bá pèèyàn ní dọ̀ọ́yìnfù nínú ilmu rìjà kò tún lè bu kò nẹ́sẹ̀sìrì túmọ̀ kíni lè bu. torípé ni pé dọ̀ọ́yìnfù mi kíbalì hifzihi dọ̀ọ́yìnfù mi kíbalì hifzihi pé a níbi tí mo mọ bàbá dé àgbà ti dé <laughs> ntí wọn bá gbọ́ ń bí wọn bá ní wọn wá tó lónìí yóò ti ṣe kíni yóò ti pakaṣọ. irú wọn wọn máa wá sọ pé àwọn gbàgbé ibì kan lẹ́sìn bí wọ́n máa kà á fún yín lọ́dún yìí olùjọpẹ́ ntí ọsọ yẹn bí kíni bọ̀ọ̀yìn fóònù ẹ̀dàpọ̀ ẹ̀já gbàrin yìí náà yé torí bẹ́ẹ̀ lómi bá ti gbọ́ pé wọ́n pẹ́ nìkan ní bọ̀ọ̀yìn fóònù bí ìgbà tí wọ́n lé yẹn kò rí bẹ́ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí gbogbo làwọn máa ń sọ wá eléyìí nípa o eléyìí nípa rẹ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa asúnàtù lọ́dọ̀ àwọn aládìífì ẹni pé bẹ́ẹ̀ lápẹ́ sí jù ni ọ̀rọ̀ kisibu. í sí jù. mo nínú tako súnà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam òun làwọn kíni al-mustashriqun àwọn orientalist. ìtọ́gbà wọn láyé Abu Salih wọ́n dààmú àwa náà nílùú wa Nàìjíríà yìí. òun ni pé àwọn bàbá wa ń bẹ́ńlé tí wọ́n kéwú. àmọ́ bọ́rọ̀ ẹ̀sìn bá dé wọ́n wá dà sí èkó àwọn tó bá Islamu yan Islam jẹ wọ́n wá ní ẹjọ́ ní programu yìí o òyìnbó ni abẹ́sọ wọ́n wá múru wọn irú ròǹgbòrò àbọ̀ kéwú ó fi ìwé sọ̀pọ́tì ẹ̀ òun ni ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ lórúkọ Islam irú wọn náà lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa sọ pé wẹ́ẹ́ làwọn alákatakítí inú wa ló máa ń. ló máa ń bìhé báyìí irú wọn ni wọn máa kọ̀ndẹ́mù hijab irú wọn ni wọn máa kọ̀ndẹ́mù gbogbo ntá nẹ́bí àtàwọn ìyàwó ànẹ́bí sí òun ọmọ bẹnu àtẹnu irú ọ̀nà ṣẹlẹ̀ láyé fi gbà wọn mùsításírìkù yìí gbogbo tí wọn ń kọ èdè tí wọn kọ àwọn àlùfáà tó lè sọ ọ́ dilẹ̀ ẹlẹ́ kí láàrin àárọ̀ sọ̀sán ọ̀pọ̀lù àmọ́ wọn gbọ́ èdè tí wọn fi ń sọ ló mú ọjà wọn tà kẹrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ kàwé gbà ní aṣọ islamic studies àti arabic lọ́jọ́ ọjọ́ pé ǹjẹ́ wọn kéwù àmọ́ alihamudulilayi di òní bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀mí lókù à ń pe bàbá kan india ni wọn àwọn fi kéwù wá lọ parí phd wọn ní uk wọn ti gbà nínú hadithi àwọn baba yìí ń bẹ nínú àwọn tí ń tó àṣírí àwọn orientalist láti ànábì ní baba náà ti dàgbà nísìnyí àmọ́ tí yẹn bá ra àwọn ìwé wọn gbogbo ń tẹ́ ka orientalist ni irọ́ ti já àbáwọn muhammad nahar ali rahimahullah àwọn ti ṣaláìsí láìpẹ́ yìí. àwọn jẹ́ vice chancellor university deputy vice chancellor university kan ní Bangladesh wọn tó kú àwọn ẹ̀yìn o ńgbà táwọn kéwù tó jiná tán bí àwọn àbúsọ́ọ̀lù yìí wọ́n wá lọ fi wé wọ́n fi wéra lórí pé nítorí ńgbà tẹ́ bá wa gbé kalẹ̀ táwọn bàbá wọn máa ń jí wọ́n wí àwọn bàbá ọ̀rá wa pé ẹ lọ́ọ́ wí báyìí mi ò jẹ́ kí ọ̀rọ̀ àwọn orientalist ọ̀dà bíi pé ń jẹun fúyẹ́ nísìnyí torí pé gbogbo ntí sẹ́mi tí yẹn bá ń parọ́ níbi tí ọ̀sẹ́ ni tí ó da irọ́ ni ọmọ yóò máa nọ wájú gbogbo ẹni tó bá kù tí ọ̀yìn bá ṣe ń tà létí ẹ̀ kọ́lọ̀ kí n gidi o gbogbo ẹni tọrọ mùsításírìkù bá ṣe ń tà létí ẹ̀ súnmọ́ àwọn àáfàá gidi kò sí ní tí wọ́n wí tí wọ́n rò ti dá àwọn àáfàá náà kì í ṣe é ṣe gbà wọ́n gbùdú nítawọn gbọ́yìn gbà yẹn ni pé in their own estimation kò possible àwọn ọ̀pọ̀ tó gbogbo benchmark láti dáhùn àbá aládìsí gbé kalẹ̀ yìí ń bọ tí wọ́n fi wọn èèyàn wọn tó gbà pé o lè sọ àdìsí òun làwọn kan wò ó lóòrí tí wọ́n gbé ẹ bóyá kùrọ̀ lé ní bóyá bóyá kí ọ̀pọ̀ òkùrọ̀ wọn ti yọ kó lọ tàbí sallallahu alaihi wasallam èyí ti dáa ní sọ̀rọ̀ ìlú Bukhari dáa ní sọ̀rọ̀ ìlú Muslim aláwọ̀ àdìrà kẹta sọ pé dáńgálá di ìlú lẹ́yìn yẹn lọ́ọ́ yẹ wù dáadáa o àbí aha so bá a bá tún wá rí nínú ẹni tí ń tako sunna nebo muhammad sallallahu alaihi wa sallam èmi fẹ́ bìlíìbù pé kẹ́ni náà bá jẹ́ mùsùlùmí èdè ni ò tí ì yé tó torí pé bébè yẹn bá yé bá a ti tó yìí ẹni náà ti mọ̀ pé kò sí ti ń jẹ́ ìsìláàmù àfi bá nẹ́gbẹ̀ẹ́ ti ṣe ìsìláàmù táwọn wí bẹ́ẹ̀ alukur'an kẹrin torí ẹni ní òkè ní ẹmẹ́rì wà ní àlùkùránì náà tọ́sọ̀ bọ́ọ̀tì àbílí ńgbẹ́ngbẹ́ olúwa ní lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa ma atakumur rasulu fakhudhuhu wa ma. lárúbáwá ni mẹsíyà gbèlú ẹmú báwọn lárúbáwá ti gbè nǹkan wọn nù nínú àwọn generic terms àwọn tí ò láàlà fún tí wọn lè kọ́bà bí wọn bá ní mọ́ gbogbo tí kìíní ní bá lè apply sí lọ́wọ́ applicable to olùwà wa ní mọ́ ọlọ́run ọ̀fà mọ́ àtàkùnmọ̀ rọ̀ṣù gbogbo nǹkan nàbì bá mú wá fún yín fàkùnkùn ẹgbàá o wà má nà ha kùn ánìwó ntọ́ bá ní ẹkún bẹ́ẹ̀ jìnnà sí o ẹ dákun bí wọ́n bá ti ń bí èyí tí ó sì ń pò ní ojú má pẹ̀lú wa ká lórí yọ kó òkú rákà mẹ́rin àyílànà lànàbí mu wa ni tọ́ ọ́nà kò hánì ládìí rí mi nígbà tí mi ni iye zakate yẹn ọyọ gbogbo ọba lówó tó bá iye báyìí ni ọyọ kárí yọ kó òun máa takùn rọ̀ṣọ́ kò sí àjẹpẹ tí ń jẹ súnà ní má àtàkùnmù rọ̀ṣúlù fàkùnmù ẹ̀ẹ̀kejì ní bọ́lọ̀ ń tiẹ̀ wá pé ọ parí ẹ̀yẹ́ yẹn wọ́n tún wá sọ ń bò mí pé ẹni tó mi ní ọ̀tẹ̀lẹ́ yìí o máyé ń ti kú anil hawa in huwa illa wahyun yuha Allahu akbar ọlọ́wọ́ garanti bẹ́ẹ̀ fẹ́lùmí àfànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa gbogbo èèyàn láyé tí èsì ànábì ọlọ́run ọlọ́run garanti rẹ̀ pé ẹnu rẹ̀ yìí kò ní ìsìnwí àfi tànábì sallallahu alaihi wasallam ẹ̀rí pé ń bẹ̀rẹ̀ wáàzí èmi náà ṣàdúrà fúnra mi mo lọ́wọ́ òní ọlọ́wọ́ òní mi ó sì yí ọlọ́wọ́ òní inú ó sì gbọ́ àsìgbọ́pọ̀ ńlẹ̀ yóò ńlẹ̀ yóò báyìí ọ̀tọ̀ ni ń tẹ́ wí ọ̀tọ̀ ni gbọ́dọ̀ mi ọ̀ lẹ̀ wí <laughs> ẹ́ mo ṣe wá àti kẹjọ kan ẹnìkan wá bí mi lórí rédíò tí gbogbo èèyàn ń gbọ́ wọ́n sì rìkọ́dù ẹ̀ pé ẹ̀dàkùn kéèyàn máa fọwọ́ gbọ́jú ṣàdúrà àwọn làwọn àdìsí kan tó bẹ́ẹ̀ pé wọ́n bá tán ká fọwọ́ gbọ́jú mo ní bẹ́ẹ̀ ni àmọ́ gbogbo gbogbo ẹ̀ èmi kí mo wí àwọn àbá aládìsí náà ni ara tí wọ́n nígbà tẹ́lẹ̀ kó rí mi láàrin ọ̀sẹ̀ ni náà lọ́ba pè mí ó pè mí ni nínú ẹjú mọ̀ dáadáa àdótó rẹ̀ lọ́kọ̀ ojú ń wáyé mọ́nìkìrìdé wọ́n lè ní gbọ́n tó bá ti fọwọ́ gbogbo ọ̀wọ́ náà wàláhì làbí a phd holder a lecturer in one of the universities in Nigeria lẹ́nu náà ẹ wá fi wọn ní wọn ní wọn ti fọwọ́ gbogbo ọ̀wọ́ náà báwo yẹn wá di ilẹ̀ yóò bá torí pé wọn wò ewu làwọn gbé sáwọn èèyàn létí tí wọn fi lé ibi ẹmọ gbọrọ náà di aláwo sọmọ kìí ṣe pàláwo gbẹ lọsẹ àmúrò Ọlọ́run àti tàbí ìdè sọ ẹjẹ àparọ ńláńlá kan mọ kẹfì ní gbọ́. àmọ́ alhamdulillah ẹ ńgbà tó lọ́wọ́ bá ti já sí yìí àmọ̀gbẹ́yìn náà Ọlọ́run ò kí ẹ̀sìn gbọ́ ibi tí mo ti yà lọ bẹ̀ yẹn òun ni pé ẹnìkan tí ọlọ́run ní kò lè sì ní òun là nẹ́bí sallallahu alaihi wasallam ẹlẹ́kùnrin ni ọlọ́run bá ti wá garanti bẹ́ẹ̀ kọ́ sásà yọ̀nu kọ́ sásà dànù inú ọ̀rọ̀ ọlọ́run yìí ebi ń dé súnà nẹ́bí ni gbogbo ti gbáyé anẹ́bí wa gbáyé tó gbójú ọgọ́ta ọgbó lé mẹ́ta èyí tó fi dá nẹ́bí ọlọ́run gbógbó lé mẹ́ta ẹ wá wo iye twenty four hours tó ń bẹ nínú ogún ọdún àti mẹ́ta bẹ́ẹ̀ bá ní òfin kọ gbogbo ní ìkàlẹ̀ àgùránì nílùú lánìí torí pé kò yí ẹlòmíì kò ṣe sí gbogbo ẹ̀ níbi ò lè sí nínú àgùránì kẹrì àgùránì dà gẹ́gẹ́ bíi ìwé tí tíra tó lu ọba fẹ́ fi gáìdì ọmọ nìyẹn bọ́lọ̀ ń bá wa sọ àgùránì kalẹ̀ àgùránì nìkan tọ́lọ̀ ń kọ́ ṣe bẹ́ẹ̀ o ìdí ẹ̀ ní bọ́lá ń bá ti sọ pé àkẹ́kalẹ̀ yọ wá bá nẹ́bí ọlọ́run lé ọ̀kan nú àwọn ọmọ òyìnbó sọmọ báwọn àwọn òyìnbó jẹ́ bá ń ṣe wá sí wọ́n mọ̀ láká èèyàn sọ púpọ̀ wọ́n pa àfa àkàlẹ́ Abdulrahim olóko yìí Abdulrahim green ń bọ̀ yẹ́ ju gbọ́ wá sí rẹ̀ lọ ọlọ́run kọ́kọ́ sàṣà lẹ́kùn dáadáa fún ẹnu rẹ̀ mo ti gbọ́rọ̀ yìí ó ní tó gbọ́ ni pé síbíbẹ̀ yìí náà bá ṣe gbogbo ń tà sí ìyọ́ fi manual tẹ̀lé àbí bẹ́ẹ̀ bó bá ṣe kíní ìníṣe bọ́ ti já páálí rẹ̀ wọ́n wá fi wọn ò ní pé ìbílẹ̀ àmọ́ yìí nàìjíríà wọ́n lọ bí wọ́n fi máa ń lọ àti ẹ̀ tẹ̀lé pé ó ti tẹ̀ ní o bọ́bá wa tẹ̀ ń tẹ̀kútẹ̀ tó yí wọ́ kọ̀ọ̀kan wa o. òun lọ́lọ́run sì sọ pé ó kọ́ nìyẹn ó tó kọ́lọ̀ wọn sọ pé tàwùrátà mọ sọ tàwùrátà kalẹ̀ ẹ máa ké bẹ́ẹ̀ bá ti mẹ́sì máa lò ó bọ́ọ̀bá wa rí lòó díà bọ́lọ̀ máa ń bẹ̀ dá ló pẹ̀lú ọ̀lẹ́jọ́ kò sí. àmọ́ nínú àánú rẹ̀ bó bá ti wá bá kalẹ̀ yóò wá ní ẹnìkan wà tí ó mọ fún yín ẹ̀yin ò lè dá gbọ́ yé òun ni sọ fún yín pé ń wí ni o irú tó wí ni o <laughs> tó zakata irú wí ni o ẹ lọ hajj irú bó ti ní kéwòn pé kuraani ni kò mú wọ́n ṣọ́ra bú táwọn sọ fún ibi ọmọ jẹlẹ dẹ táwọn sọ fún ibi ọmọ jẹlẹ dẹ gbogbo àtọ́lọ́mbà ti ní kò mú àmọ́ ànábì kan lọ́lọ́run ti mú wá sàlàyé pé eléyìí là ń bẹ̀ eléyìí ń jẹ eléyìí là ń eléyìí là ń bọ́rọ̀ súnà ti rí mu ọmọ ẹnìkan mùsùlùmí kan ní takò àdífì ò ní takò súnà tó mùsùlùmí àbí kó ṣe pé bóyá kèèyé òun náà làwọn ń ṣe lálàyé fúnra wa yìí alìsílámù huwa sunna alìsílámù huwa sunna wa sunnatu hiya alìsílám torí pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ló wá túmọ̀ alukur'an karim ọlọ́run sì garanti ẹ̀ pé kò ní í sí yí owó ní wàhálà tó dúkùú fún mi rẹ ọlọ́ni máa yẹ ń dínkù ọ̀nà yẹ ń dínkù anil hawa in huwa illa wahyu yuha anabi náà tún wá practically sallallahu alayhi wa sallam hadithu yi ah, abdullahi ibn amr ibn al-as ọlọ́gbàwa nínú àwọn hadithu tó lẹ́sẹ̀ lẹ́ẹ̀ òun ni àbú rẹ́rà fọwọ́sọ̀yà pé òun ò ní pẹ́ nìkan ní hadithu tó jù ú lọ àfi abdullahi ibn amr. ابن العاص لأنه كان يكتب وأنا لا أكتب torípé tèmi bá rí hànì kan ni mo mà èmi ọmọ nǹkan kan òun tún mọ ọmọ nǹkan dì mọ́lẹ̀ abdullahi bin amri yìí ọmọ nǹkan kan látàyé anabi muhammad sallallahu alaihi wa sallam ìwà ń kọ hadithi anabi àwọn yahudi wá rí báwọn yẹn ti máa fẹ́ bọ̀rọ̀ discourage wọn náà gbẹ ìdílé ń wá ń bi kíní àwọn èèyàn ní tó ṣe báyìí ọ̀gá yín tó ṣe báyìí yahudi kan wá pàdé abdullahi ibn amr wa ní ike wàhálà gbulegbulegbule anabi wi ọ̀nsáré kọ́kalẹ̀ anabi tó ṣe pé yọbudọ́bu wọ yọfurọ̀hù yahzamu wọ yọfurọ̀hù wọ yọbudọ́bu wọ. láwọn làákà ìtàwọn èèyàn dàrú anabi tó ṣe pé nígbà tí mo rè é dùn ó nígbà tí mo rè é dé yẹn ni inú ó bàjẹ́ ó nígbà ọmọ bínú ó nígbà ẹnì kó ṣe tí ó tí ó sọ̀rọ̀ bínú tí ó yẹ kó sọ sọ ẹnjìnlá ká yìí tẹ̀lé sọ̀rọ̀kọ́rọ̀ ni fẹ́ jọ gidi ibi ẹ lóòótọ́ ni a sì máa wá pẹ́ gbogbo nígbà tí ẹ gbé yín àlejò tó gbé yóò nígbà kan tí ń bínú yóò nígbà kan tí èèyàn kẹsẹ̀ bóyá bínú tẹ́ni òun ló fi sọ ó fi gbogbo èèyàn wú ànábì òun ọ̀rọ̀ gbọ́dọ̀ ti ní wà máa yẹ ń tó kú àmì àwà in huwa kọ́dà bá ànábì sallallahu alaihi wasallam ń bá bínú ìjì ọ̀yọ́ wí kò ní talọ garaji rẹ bẹẹ allah níbo fil qur'an karim abdullahi ọ̀rọ̀ yìí dá aláàbọ wa bá nàbí sallallahu alaihi wasallam bí a ah, pé mo mọ tó gbọ́ nǹkan kan lónìí tó kọ da omi tútù sí òun la àwọn yahudi nǹkan tó gbédè ni wọn ní ẹsẹ tó ń pọ gbogbo tó ń yíwọ tó ṣe gbé èèyàn ni wọn náà sì jẹ oyé wa pé èèyàn ni yóò ká nígbà tí inú rẹ dùn yóò nígbà tí kíní kọ́lá nẹ́bí wa gba inú rẹ̀ mú báyìí sallallahu alayhi wa sallam gbogbo tó gbogbo tó bá jáde yà yìí máa kọ́ abdullahi fa wallahi lan yakhruja minhu illa al-haqq. intuma wa ma yantiqu in huwa illa wahyun yuha. sẹ́rẹ́ nu bi tí wàhálà lè wà ní pé ìgbà nẹ́bí ni àbí òbí. ọ̀tẹ̀ àwọn àwọn àfa àti èsì yẹn bí náà làwọn àfa tàwíìdì wọ̀nyí pẹ̀lú kàìtíríà tí ò sí kàìtíríà tó bá gbogbo bí wọ́n ti ń rọ ọ̀rọ̀ wò pé ẹgbọ́rọ̀ lamọ̀ yìí ẹgbọ́rọ̀ rẹ̀ kò séyìí tó straight tó ń táwọn àbá aládìí ti gbé kalẹ̀ yìí kódà lómi ọmọ ìwé ńgbà mi gba ó ti lé ju táwọn àbá aládìí sí àwọn àbá aládìí sí bẹ́ẹ̀ yẹn bá rìn lọ bí tí ò yẹ kó rìn lọ bí wọ́n bá ka mọ́ bẹ́ẹ̀ òní gbàdí ti rẹ̀ mọ́ o kéèyàn o pé mọ̀kàn lọ ké sẹ́nìkẹ̀mí rẹ̀ jọ lọ ní gbọdọ̀jọ́ àlọ́ ké sí níbi apalọ̀ òdodo ni ó di èèyàn gédégédé wọ́n bá dọ̀la tó dùn kó tó ní kọ́ ọ̀nà rọ̀ṣúlù lọ ìmọ̀nà ìlà kan irú rẹ̀ kọ́ mọ́ yes wọ́n wà very strict torí pé wọ́n gbà kí wọ́n wọnú ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí ẹ dàpọ̀ torí ok lórí tẹ́ ń súnmọ́ lórí náà láti fẹ́ kọ́ jẹ́ àlà rẹ̀ àwọn pọ́ìntì tó kù ara mẹ́nu bá kéékèèké torí pé mo ṣàdéhùn nínú àdéhùn tí mo ṣe ni pé mo ní bàbá wa nísìnyí mo rò pé tá a bá gbéra wa gbogbo bá ti jókòó àtẹni tí ń gbọ́ lọ́nà tó gbìn wípé alùsùn náà ni wàá bí i sá alùsùn náà ẹni tí ọba ní tan rẹ̀ ó sọ pé kí ni ahlu sunna lọ àìgbọ́ra wáyé la fi ń pé ẹ̀yin sunna àwọn oní sunna mùsùlùmí tí ọba dé sunna kò sí islam ń bò míì yàtọ̀ fún sunna nẹ́bì òun ni mo pa lóore lẹ́ẹ̀kan nìgbékẹ́ni náà jáde ẹni tó bá ní mo mọ̀nà míì tó já sọ́nà ẹ̀tọ́ lọ́hùn yàtọ̀ fún náà Muhammad kọ́ wá wí tọ́jọ́ mùsùlùmí kò sí ìdí ń gbé sunna náà nù ìgbésí ayé ànábì yẹn yẹn òun ló ń jẹ́ kíni òun ló ń jẹ́ súnà tá a bá ti wá gbọ́ báyìí ìbéèrè táwa abira wa ni pé kí ni ò sí nù súnà táwọn kan fẹ́ máa fi bọ̀ ẹ̀ máa lódodo àbí lẹ́wọ̀ngbà mi lápèjúwe ẹ̀ mọ̀ bọ́yá ọ̀rọ̀ yẹn ń bẹ lẹ́kọ̀ọ́ ń àmọ́ ń dà rìnrìn púpọ̀ ńlọrin mo tún wá gbọ́ láàrò kó ti kú tẹ́lẹ̀ ni mo tún wá gbọ́ ọ. ẹnìkan nú àwọn sàbáàbù wọn fẹ́ fẹ́ yàwó wọn sọ fún mi ní ìjẹta àbí nǹkan pé bàbá ìyàwó òun pè òun òun àdúgbò àwọn gbà wọn ni kóun sáwà kóun sáwà ẹgbẹ́ bàbá ìyàwó pé àwọn pé wọ́n ti sọ fáwọn pé méjì ló kù jẹ́ pé wá. mo wá ní several times lèmi ti sọ public ẹlòmíì náà ti sọ pé ẹnì kásẹ̀ nìkan tó gbé mílíkì rí ẹ̀ lọ rí nínú àwa tó ń rí tó ń pè ní alùsùn náà wọn ọ̀rẹ́ nìkan nà kásẹ̀. sẹ́rà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú psychology bí wọ́n bá fẹ́ kí rọ́ọ̀tà sámọ̀ wí repeatedly. ńgbọ̀nba yà àwọn èèyàn padà rò pé òdodo <laughs> ni ọlọ́dà ní ìsìn ẹ̀jẹ̀ ti fún yín lẹ́gzámpù kan ní amòkòkò ń bí àbí lálábàbí kan ẹnìkan kan ronú pé gbé ọkàn kalẹ̀ pé lónìí egbò kan ilé kan lanu egbò kẹ́kẹ́ fò jáde ni iléeṣẹ́ ọkọ̀ àfa àlámẹ́yé ó sì sojú ti ẹrí pé kankan jáde nígbà tí ọba fi gbé bọ́yá bíi bíi mo ṣe àbúbọ̀ àbúsódì ẹnìkan ó ti fi lé ẹ̀kọ́ méjì ni. nígbà tí ọba fi dé bóyá bí ọ̀nà àbàdàn pé gbọ́dọ̀ san ẹnìkan ti kú. nígbà táwọn bá fi gbé igbó kejì pé èèyàn mẹ́ta ló ti lọ. tẹ́ bá padà wá ń tírèsì ọ̀rọ̀ ni ẹ padà wá rí pé ejò kan jáde wọn ò sì méjì kò sì kan pé tó gbó kọ́ á dàgbà tó tó ní torí jọ́ máa wí ni pé àwọn rúgbọ́n ni wọ́n bá ti yá àwọn kan ní ọyàn bẹ́ẹ̀ fún mi à ah, a'udhu billah ó súnà kan ní sọ́ọ́rù yìí ń jáde lẹ́nu àkíní jẹ́ súnà mẹ́lára yẹn súnà tó kọ́ wa débi pé al ni wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi àmọ́ síbẹ̀síbẹ̀ náà wa sahibuhuma fid dunya ìdíjẹ́ súnà nù torí pé ẹlòmíì gbọ́ yí pé àwọn ah, tún ní kùránì ní súnà kùránì ní súnà torí pé nínú tá nẹ́bí mú wá ní kíni alukùránì kẹrì gbogbo tá nẹ́bí ti mú wá ní jẹ́ kíni ní jẹ́ súnà ajẹ́pẹ́ nínú tí súnà kọ́ yẹn ni pé kọ́dà báwọn òbí yẹn ṣe mùsùlùmí ṣe dáadáa sí wọn. à ń bèlè ẹnìkan wà péré ló súnà ni ọ wà ní ìyá ẹ̀tọ́ kan tẹ nílọ́rùn náà ní fún un lọ́yà torí náà ọ̀yàn ọ̀yàn ọ̀yàn yín nìyí ó là ká ìkọ̀ ní sọyún gbèlè ẹni tó péré ẹ̀ ní oṣù náà ẹ dákun gbogbo ẹ̀yin òbí wa tí wọ́n bá sì ń wí ní eléyìí fún ǹjẹ́ ìwé fún wọn ni pé nàka sílé ń tọ̀ ń dákọ ẹnì ká lọ bí pé èsè tó ṣe bẹ́ẹ̀ ẹ rí bọ́rọ̀ náà fún yẹ wọn ọ̀rẹ́ nìkan kan nàka sí ọ̀rọ̀ bíi ẹ bí wọn máa pè lẹ́yìn ọba rédíò ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ ẹlẹ́jẹ̀ mi àmọ́ at the same time ẹ já wá assess ara wa náà self assessment àwa tí wọ́n ń wò wá pé òun súnà ni wá tí inú ojú wa náà ṣe ń gbọ́n inú tèmi ń dùn bí yàrá pè mí ló ń súnà o ọ̀la ń wù mí kéèyàn máa àdírẹ́sì mi pé àwọn súnà nù torí pé as-sunnatu hiya al-islam wal-islamu huwa as-sunnah ẹlòmíì káwọn tí wọ́n ń pe àwọn súnà ní kí wọ́n kọ́nà kí wọ́n gbà rìn yín níta ní bínáì ni pé ó lẹ́dàá tọ́lọ̀ ń dáhùn kálukú ẹlòmíì alágídí ni tẹ́lẹ̀ alágídí ni agídí ni àwọn ẹlòmíì asa kéèyàn mọ̀ lójútì òun ní kíni àrùn ẹlòmíì ahun òun làrùn ẹlòmíì gbogbo àwọn àmúrọ́dù làwọn àbá ń pè ní àmúrọ́dù alukulu àwọn àrùn ọkàn kéèta káríjẹni tí ń dá kásàmọ́fọ́nù sáta rẹ̀ pé kọ́ bàjẹ́ ntọ́lọ̀ ní kọ́ gẹ́gẹ́ ni àrùn ẹlòmíì àwọn ẹlòmíì wà á rò pé ńgbà tí ẹni yìí ti náà gbọ̀n tí sòkòtò rẹ̀ ò ti balẹ̀ mọ́ pé báwọn sún náà ti máa ṣe nù ẹ̀dá kan bóyá bá fẹ́ máa wọ̀n àyàn pé báwo súnà tí máa ṣe Muhammad kọ́lọ̀ wa sallallahu alaihi wa sallam gbogbo bí wọ́n á kàkà lẹ̀ yóò rí pé ìwé ba náà wà nábì ẹnìkan tá a lè wọ̀n tí o lè fi sẹ̀rí pé bọ́bá ẹgbẹ́ yìí súnà èrí bẹ́ẹ̀ èyí ṣe tó ṣe bẹ́ẹ̀ òun ní dání òun là lẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀dá kan ọ̀rọ̀ yìí mo fẹ́ ká gbọ́ wáyé dáadáa èmi dé sọ̀rọ̀ yìí ọlọ́run níjẹ́ gbogbo owó sì ṣe àmọ́ ìlú sọ pé hundred percent èmi ni súnmẹ́ gbogbo ọba ti rí sáláwó jí sí ẹgbẹ́nu mi lọ àbúsọ́nù sẹ́yìn lè mi ẹ̀yin ò lè mi ẹnìkan tí ẹnu rẹ̀ gbà òun là nẹ́bọ̀ Muhammad torókò nìkan lọ́lọ́run garanti pé kò ní sì wí kò ní sì ṣe òun ni ọtí ẹ̀kọ́jú òní pẹ̀lú yẹ àbúsọ́lẹ̀ yìí ìmáàmù Málíkì dùn mí lọ́jọ́ yìí náà lọ nípa ọ̀rọ̀ súnà yìí ìmáàmù Málíkì ló gbóngbò ní gbòòrò Madina ẹ wá sọ pé kullu yukhadhu minhu wa yuraddu illa sahiba hadha al-qabr ìmáàmù Málíkì ní kullu gbogbo èèyàn ló ń wí àtòun Málíkì náà yukhadhu minhu wa yuraddu a bàbá rí n tó sọtọ́ dá a gbà èyí tá a bá rí kókò díẹ̀ káàtó à ní pé á ń bá wà fún àwa náà wọ́n wí ìsọ̀yàn nù mí o bí ẹ bá wá di alukurani kalukurani bá ròyìn àwọn kèfèrí ìdí fi ròyìn wọn dùn ní bí wà jáde náà àlẹ́ yìí á bá àná ìbẹ̀rẹ̀ ànú ni bí ẹ bá ti dúró lórí pé sáwọn afáwa wọn sá ti wí kọ́lá bọ́ lọ́wọ́ òwí ọlọ́nkọ́ mọ́ wa nù Imam Malik ní illa sahiba hadha ẹni tí ń bẹ ọ anáwó sí sàárẹ̀ ànábì ẹni tí ń bẹ nínú sàárẹ̀ yìí nìkan òun ọ̀ sásàdà nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ dákun bá a bá rí tí ó súnà kan bá wùwà kan tí ó sì nù ìlànà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó lè jáde àmọ́ tiẹ̀ o ó lè jẹ́ kí ni ó lè jáde àmọ́ tiẹ̀ kéèyàn ọmọ wa sẹ lọ́hùn ọwọ́ abúlé bẹ́ẹ̀ yìí gbogbo àwọn súnà kan ti máa ń sè nù wọn ò ìyàwó o sì rí àìmọ̀ yéésù náà tí ẹ kò máa bú pé àyèsè yéésì máa tẹ̀lé lọ́mọ tẹ̀lé sunsunsunsun kì í ẹ̀yin náà lẹ́kùn wá padà lẹ́kùn ní sáwọn oṣù náà má fọmọ fún wọn o wọn ò ó lè dárò tiẹ̀ sunna nabi kọ́ bọ́ọ̀bù àmọ̀ bẹ́ẹ̀ yẹn tọ́jú obì àbí ọ̀tọ́jú obì lọ́wọ́ bá nabi jíṣẹ́ báwọn yà ń la sọlọmọ ọsọ anabi tó bá ìgbà àwọn ìyàwó rẹ̀ débi pé àwọn bàbá ìyàwó rẹ̀ ọmọ tara bàbá Aisha bàbá Umaru bí wọn bá rí tí ọmọ táwọn bínú ìjẹ ò lè ṣe sáwọn àwọn sì làwọn gba kúkú tó wájú anabi yìí sọlọlọ sọlọ gbogbo wa rí bí Aisha bá ṣe ṣe sá àdókò bọkọ rẹ̀ rí gbogbo wa rí bí Hamza ṣe àrùn wa ta gbàgbé Abubakar ó ké má Aisha Umaru ó ké má Hamza pé òjíṣẹ́ ọlọ́dàlù ànábì àdá ah. báwa ti ṣe lè ju ayà sallallahu alayhi wa sallam ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ròyìn débi pé kana yakunu fi mihnati ahli ànábì àmà báwọn gbégbá àmà báwọn gbé gara àmà báwọn pọn nínú ilé yá èyí ò ti tóbi jọ lọ òun lé lágbára rẹ̀ ń bọ̀ gbé Rasulullah sallallahu alaihi wasallam ẹ dàpọ̀ ẹ̀xámpù kan tí mo rí pọ́ ni mo mú wá ni ẹ mẹ́jẹ yẹn ọ̀sẹ̀ lọ́hùn látàrí àríwá kan tẹnìkan wù torí pé làákà ìdájẹ́ fi wò ó ni pé Abu Salihi bí wọn bá jalè ní ọjà mùkòkò yà yín nísìn ẹ ọwọ́ àgbàdá ó ti tó gbé nìbọ abẹ́ àgbàdá. Eh? kéèyàn wá ara lágbádá mi lálábà lọ́la pé olè kan mú lọ yà kí ló gbé ẹni ó jalè lánà agbádá ló mọ̀ ọ́ sọ́ba làákà yìí mọ̀ èyí tá a fi mọ̀ ní pé ntọ́ba gbéwọ̀ ẹlòmíì tọ́ba kù lábùkù àwa gbọ́dọ̀ wá pé ẹ sáwọn sunna gbẹ́jú náà ti nù ẹja bẹ̀rẹ̀ lọ́rùn sunna nebo Muhammad sallallahu alaihi wasallam orin gbogbo ẹ̀ wà náà torí pé ní ọlọ́run bá ti lè fọwọ́ sọ̀yà pé máa yọ ń tẹ́kù ànìláwa ẹnùhùwà ẹ̀là wáhìnú lòhà àwágbà pé kọ̀sásà dànù níbẹ̀ ni ọlọ́run kọ́ mọ́sá jẹ́ kí àtẹ̀mí àtẹ̀yìn kó jẹ́ kí súnà lẹ́nu ọ̀rọ̀ wa lọ́rùn o àìdàkùnlé ìta fi so ọ̀rọ̀ yìí kọ́ òun ni pé àkórí ọ̀rọ̀ wa lónìí òun ni pé àsúnnà tó yẹ ìsìlámù wàlí ìsìlámù wọ̀ sùn. òun ló jẹ́ mùsùlùmí ọ̀yọ̀ súnà kó lọ́rùn ẹ̀ àti bí ìwà bá gbọ́ yé lókun. torí pé kò síbò tí ní lo súnà kò sọ bẹ́ẹ̀ bí ìwà bá lóun jẹ́ kí ni ọjọ́ mùsùlùmí kò síbò tí ní lo hadithu ẹnu bóyá wọn àsìgbọ́tàn àbáwọn kan ni wọ́n gbé nǹkan kan fún wa ló fi dàrú tẹ́lẹ̀ ẹgbẹ́ apàdà ká pera wa pé a súnà tàbí ìfihàn ṣe yọ kó nínú islam o kò sí bóyá ti ní falkurani nìkan sí islam jẹ́ wọlé lọ́dọọdọ kò sí àfi orí ẹni wọn sàlàyé alukurani ni pé báyìí là nẹ́bi gbẹ́yé báyìí ló kírun báyìí ló gbàwẹ̀ báyìí ló yó èyí ò láàfin wá sí islam tó bá ń tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ ànábì wa tó fi ran ọlọ́nkọ́ mẹ́sà sí ọ̀rọ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ kó jẹ́ ká ṣe islam yìí ká fi ṣoríire láyé àti láti kìyàmà kọ́yà wáyà àṣàyàtì minal insi. ومن الجن هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ nínú lọ́wọ́ ìpinnu àwọn afá wa ní àdúgbò wa tí a mọ̀ pé nínú àwọn ṣètò wa ọ̀gá níjà àwọn wọlé akíwọ̀kábọ̀ sí orí ìrọ̀lọ́wọ́ àfọwọ́ sí ní àlẹ́sàn rí àti tó máa bèrè lé ìbéèrè tó wà lọ́wọ́ ní ẹ̀bá òun ẹ bínú torí ọlọ́run ẹ̀yin bàbá wa ẹ̀yin náà lẹ́bi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbogbo nǹkan tí ó bá ní ṣe pẹ̀lú tí ó bá ṣe wá láǹfààní tá a bá ti mọ̀ ká má dákẹ́ ẹgbẹ́ náà ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n fún wa ní àwọn kọ̀wá ìlú kan ẹ jẹ́ ká sọ àwọn ọkọ̀ ìlà yẹn dáadáa ó dẹ̀ ṣe pàtàkì ọlọ́wọ́n bá dúró tì wá ìtẹ́wọ̀n wa fẹ́ fi kun ní ṣókí òun náà ni wípé ó wù mí wọ́n bá wa sọ díẹ̀ pàápàá jùlọ fún àwọn tí wọn láǹfààní àti gbọ́ èsì nípa ọ̀rọ̀ kùránì tó ṣẹlẹ̀ ní ìjọsí ó jásí pé ní agbègbè wa ìlú fẹ́ẹ́ sí àyè kan níbi tí wọ́n ti ń ta késẹ́ẹ̀tì káàkiri tí wọ́n máa sọ ọ̀rọ̀ yẹn tí mo sì mọ̀ pé a rí inú àwọn tó jásí pé kọ́ nígbà tí wọ́n gbọ́ pé Dr. aláròpọ̀ wá ni wọ́n fi wá síbí ìwọ tó o bá ti láǹfààní àti gbọ́ késẹ́ẹ̀tì yẹn tẹ́lẹ̀ ó mú wí kí wọ́n sọ lókọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ ó ṣe Kùránì ó ṣe Kùránì yẹn ṣùgbọ́n nǹkan tẹ̀mí ó fi kún kí tó fẹ́ máa fi fún wọn ni wípé kíní kan yé mi níwọ̀nba tí ọlọ́run bá nílé ọlá ní ni mo ṣe súnà yìí ni wípé àwọn tí wọ́n máa ń takò súnà lẹ́dùá Muhammad wọ́n máa ìrànlọ́wọ́ ni wọ́n jẹ́ fún súnà ìrànlọ́wọ́ ńláńlá ni wọ́n ń ṣe tí ò bá ń ṣe àánú wọn ló máa ń ṣe wípé kí wọ́n má kú síbẹ̀ ìbá ní kí wọ́n máa takò súnà yẹn lọ àánú wọn ni ò ní jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ó wù mí àkí àwọn àfa wa kí wọ́n sọ díẹ̀ fún wa fáǹfààní àwọn tí ò gbọ́ ìwọ tó ti ń tako súnà náà mọ̀ kó ran súnà lọ́wọ́ ni ṣùgbọ́n má wàá ran súnà wọn lọ́wọ́ nìkan ran ara rẹ lọ́wọ́ pẹ̀lú pé kó ṣe kí ni o kí wọ́n náà máa ṣe súnà bàbá bísímìlà. akramakum Allah alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Ah, Abu Saleh eléyìí tí ẹdún bíi bọ́ọ̀lù mi rò pé ó níbi ká gbára wa lásìkò ká sì gba àwọn jàmáà lásìkò ohun tí mo máa ń gba àwọn èèyàn mọ̀ra náà ni pé ẹnu lecture tí a ṣe tí gbogbo àwọn èèyàn náà wà ń bẹ̀ tí ó sì wà ní kíkà kalẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí ìǹkọ́rí òun lọ́wọ́ ní wà ẹ eh, òun ni bá ní ẹni tí ọba ti wò eh, ó kí wọ́n gbìyànjú láti wò ó alihamudulilayi torí pé gẹ́gẹ́ bí n tẹ́ wí eh, nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí o ti tọ́lẹ́ lómi ti sẹ́lọ̀ púpọ̀ gẹ́gẹ́ bí n tí mo wí lẹ́ẹ̀kan ṣe rí irọ́ bọ́lá ti gbé kalẹ̀ tọ́lá ti kó omi náà ti gbé kalẹ̀ yọ́ọ́ máa wá yọ́ọ́ máa bímọ sí i àfa àtọ́jú kò tí ní ilé jẹ́rìí ẹnìkan pè wá láàárọ̀ níbi tí a ti wà nù mọ́tò inú àwọn tí ọgbà pọ́ tá a mi ni òun tẹ́lẹ̀ torí ọ̀rọ̀ yìí ni bọ̀gọ́dọ̀ ogun alóbi di pé kí ni kí wọ́n wú mi nísìn. ọlọ́run ti gbé iléke kọ́dà àṣírí kan tó yìí àṣírí tíra kọ́ o pé àwọn ará bíi kọ́dà nǹkan tó lọ́n tó bí ra yín lọ́wọ́ lórí wọn ni wàlá yìí náà bí kò sí nǹkan kan tí òun náà rí i pé ah àrí òdodo bọ̀ gẹ́gẹ́ bí láti má ṣàìdá yín lọ́rùn rárá ntí mo kàn fẹ́ sọ ń bẹ̀ yẹn òun ni pé gbogbo àwa tá a bá ń pèpè sójú ọ̀nà tọ̀lọ̀ tọ̀lọ̀ ní ká máa pèpè sójú ọ̀nà tọ̀lọ̀ ẹ jẹ́ ká máa wà prepared fúnra àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká máa wà prepared fúnra àwọn nǹkan báyìí ntí òní jẹ́ kọ́ bá wa lódìdí ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ará maka wọn mọ bí wọn ti bí anabi wọn mọ wíyàn tí anabi ń ṣe kódà wọn a máa ròyìn rẹ̀ pé asọ́dìkul amin bọ́rọ̀ bá kó lọ́rọ́ jà bọ́rọ̀ bá kó ní àwọn the same people ń gbàgbọ́ adigun anabi bẹ̀rẹ̀ sí ibi tí wọ́n fẹ́ báwọn yẹn bá ti wá fẹ́ lísè sá nẹ́bí láwọn kọ́ wá láti ìta tí wọ́n sara mẹ́ka làbú àbúsọ́lì ti dùn lójú mọ́ fẹ́ ní ẹ̀wúrọ́ ńláńlá yà sọmọ ọ̀hún lẹ́ka àwa tá a bí ní ó ti rẹ̀ orí rẹ̀ ti ẹnìyàwó lamẹ̀tì kálukura ni gẹ̀ẹ́sẹ̀ ìkáyà ẹ̀rọ àgbẹ̀ngbà wọn bá lè wí yòó gbà pé tí wọ́n mọ̀ pé wọ́n ń délé bọ̀t láti pé ní kí n láà wí táwọn èèyàn yóò tiẹ̀ fi ní torí wọ́n rí pé ní bíi bíi bíi magnet lọ́rọ̀ ànábì àfẹnijẹ́ ọba súnmọ́ ni òní ní òní fàgbé nítorí pé ọmọdé wọn gbọ́rọ̀ lọ́dọ̀ ọmọ yìí o bí wọ́n bá ti gbọ́rọ̀ rẹ̀ mọ́tẹ̀lé e òsì o àmọ́ ń tà sọ ni pé ẹ sọ pé sẹ́mi bẹ́ẹ̀ ni bí wọ́n bá ti wọ́n gbọ́dọ̀ àwọn ti lọ rẹ̀ tẹ́lẹ̀ náà <laughs> wọ́n ti ní àmọ́ lọ́run tó fẹ́ràn ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ ni òjò ṣiṣẹ́ gbọ̀dẹ́dàkùn kéèyàn ọjọ́ pọ̀ fún wa. Eh, ẹni tó wà ń di ọ̀rọ̀ yìí wà láàyè làwọn mo mọ̀ pé òun náà ti mi bọ̀tí hádàfù yẹn tọ́lọ́run ò kí ẹ bá a kọ́kọ́ òun làwọn dúpẹ́ fún ní lọ́dọ̀ ọlọ́run ìpè ọlọ́run kí torí bí a ṣe ń sọ ní mọ́tò lónìí etí wo lọ́gbọ́n gbọ́ kò sẹ́ni tí ó gbọ́ yòójú mọ́ ní bẹ́ẹ̀ lómi ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ lè gbẹ́ bá wà bọ̀ àbí bọ̀dù aláì làbí kò sí ní ti ọjọ́ bẹ́ẹ̀ mọ̀rọ̀ gbogbo wa lọ mú kọ́pì àkùránì ìgbésẹ̀ ń tọ́pamọ́ ẹ̀rí tí wọ́n kọ́ bẹ̀ pé kùránì yìí o àwọn àfàlẹ̀ Yorùbá àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n ṣe bọ̀dù gẹ́gẹ́ bíi àmánà. nílùú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ti ń tẹ àkùránì bó bá ti di pé wọ́n fẹ́ tún kùránì yìí tẹ̀ wọ́n tún wá tún tí ní tí gbogbo èèyàn mọ̀ lágbàáyé kódà bí mi gbẹ ọdún bá kàn kankan bá bu sọ́ọ̀lì bá kàn kankan nísìnyí bó bá tí ń bọ̀ tẹ́ tẹ́ tún a normal process nígbà táwọn òsì gbọ́ Yorùbá wọn mọ kí wà mọ́ wọn gbọ́ Yorùbá láti nǹkan àfi kí wọ́n wẹ́ni tí wọ́n bá trust tó jẹ́ ọmọ Yorùbá ọmọ Haúsá ọmọ Ìgbò gbogbo èdè tí téèyàn bá ń sọ. èmi ò wá rí kíráàmù tí ń bẹ ń bi ká sọ fún àwọn èèyàn pé ẹni ó bá wa yẹ kùránì yìí wò ní ntí ọ̀fọ̀ ọ̀pọ̀ tèmi lóńtí ò tó dájú láì tí ń bẹ nu kùránì yẹn nù. kóra kò sí lé ní kọ́fà péjì rẹ̀ níbi prófẹ́sì tí wọ́n kọ pé a sì ṣàgbéyẹ̀wò kùránì yìí o kẹ́mẹ́ wàá máa bú wa pé ń bulẹ̀ ti gbọ́ yorùbá àwọn tí wọ́n gbọ́ yorùbá tí wọ́n bá wa yẹ̀ ni so ẹnu ẹnu ọ̀ràn tí ọ̀tá dá mẹ́nu ọlọ́nkọ́ mọ́ṣá àṣàmùdá wa so ẹjẹ́ àlọ́gbọ́ kìíní yẹn mọ́ sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ torí pé ní ohun tí a lè sọ ń gbà ni. òun ni pé kọ́dà ara àwọn tó sọ fún wa pé kùránì mi pọ̀ nílẹ̀ tó dáa ju táwọn àgbà ilẹ̀ yorùbá yìí lọ èyí ò ní ẹrú fún wa pé kí wọ́n tẹ̀ náà mo fi evidence hàn nù kíní èmi mọ́kọ́ lẹ́tà sí wọn sàwùdí pé à ah, bẹ́ẹ̀ bá tẹ kùránì mi tí ó ní kọ̀bùlù lọ́dọ̀ gbogbo ẹni tí ń sọ yorùbá eléyìí bọ̀tọ́ bá ní èdè àtúnṣe àwa rẹ́dí àti pé kí káka kágbé e yẹ̀wò ẹ àwọn bàbá yìí náà nínú pírẹ́sì tí wọ́n kọ́ wọ́n ti fààyè rẹ̀ ńlẹ̀ pé gbogbo ẹni tí wọ́n bá rí nǹkan kan sókù díẹ̀ káàtó òun ni mo wá fi hàn ẹni yìí náà ń gbọ́ òun gbọ́ tí n tó wá gbé.